àti gbogbo àwọn mọ̀ṣáyìkọ̀ àti ọmọ ní ìkàlẹ̀ adọ́lá subhanahu wa ta'ala lágbàbà ṣàlékún dáadẹ́ ní kọ̀kan bá fún ẹ ní ẹbí gígùn àtàláfẹ́ra lórí iṣẹ́ dáwà olùgbọ́ jẹ́ kí àjẹ́nà bá wà ṣe ní ilé ọ̀rọ̀ nípa oníbẹ̀rẹ̀ nípa wípé kí ni àkọ́yìnlọ àwọn ẹ̀ṣẹ́ àwọn àbújẹ̀dẹ̀ wípé ìbéèrè ilé ìbéèrè tí ó tóbi ni tọ́píkì lálá kan ni ṣe pé ó níwájú lẹ́yìn ó ní ó láàrin àmọ́ ní ṣókí àṣíyà ó jẹ́ fríkọtùn dọ́ọ̀là àwọn sẹ́ẹ̀tì kan eléyìí tí wọ́n ò sí lójú ọ̀nà àtàwọ́lá ìjà kódà tí wọ́n mọ pàtó mọ́ra tí gbogbo nǹkan náà ni ó mọ pàtó mọ́ra wípé orí ojú ọ̀nà lòun wà tí ó jẹ́ sí pé ojú ọ̀nà tó lálàáfíà ó jìnà sí ọ̀dọ̀ rẹ̀. àwọn tí wọ́n pè ní ṣíà ìran oríṣiríṣi ni wọ́n nínú àwọn ìran tí wọ́n pé sí. bákan náà akọ́ inú wọn ó jọra wọn níbi àwọn ibòmíì bákan náà wọ́n sì ní àwọn àkọ́ ìdù míì tó ṣe wípé wọ́n yàtọ̀ sí ara wọn a ní àwọn àṣà oríṣiríṣi ṣíà ìsìnàṣàríyà wọ́n wà ṣíà zaidiyya wọ́n wà àwọn bàtíníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn fúrọ́kù tó wípé wọ́n ń bẹ lábẹ́ àwọn ṣíà yìí ọ̀rọ̀ mítọ̀ lóríṣiríṣi wọ́n ní àwọn àpapọ̀ nínú àwọn àkọ́ èjì

ìgbẹ́ta bá rí àwọn ẹ̀fà wa àní yìí tó bá ń jẹ bẹ́ẹ̀dì ya jẹ́mọ̀ pé ìjẹ́ èèyàn tó fi ń jẹ bẹ́ẹ̀dì so bákan náà ó sì tún ní ìjẹ́ èèyàn lára àwọn míì wà nínú àwọn sí àbí sí ọgbọ̀rọ̀ bí yà àwọn bá afáwà lè ẹni ìgbà tí ń bọ̀ wá ó wá ń fọ̀bọ̀ ẹgẹ́ kàbílẹ̀ kókò lọ́lọ́ àlì ọ̀dọ̀ àdámí òdọ̀lá àṣẹ́lá ló wá kò sí ó wá ń jẹ́ iṣẹ́ yẹn fún odidi 23 years ọba tó ní wá tó rájì mílù kò wá mọ̀ pé ó ti ṣiṣẹ́ jẹ́ tí tó fi wá jẹ́ tán láàrín òdọ̀lá àṣẹ́lá fi wá gbé jẹ́ lọ tò ilé náà ní ìgbẹ́ tí ó mẹ́kì sẹ́ǹsì rárá kò mú láká ìwà bẹ́ẹ̀ nínú àwọn àkọ́lù oríṣiríṣi eléyìí tó pé ìmí wà ń bẹ̀ ó lè jọ ordinary àkọ́lù tó kàn jẹ́ bíi bídíà ìmí wà ń bẹ̀ tó jẹ́ àpọ̀ ìlú ti jẹ́ kó fúre yà jẹ́kọ́ àwọn àfà ẹ máa fẹ́ sọ̀rọ̀ nípa ìdájọ́ àwọn iṣẹ́ à wọ́n máa máa sọ ọlọ́tọ̀ọ̀tọ̀ àwọn akọ́rọ̀bù yìí tó súnmọ́ súnà nínú àwọn iṣẹ́ àyè ní iṣẹ́ àzẹ ìdíyà tó àwọn èyí tí wọ́n burú jù àwọn náà ni àwọn iṣẹ́ ìdìnà àṣàríyà àtàwọn tí wọ́n jọ so wọ́n ní àwọn àpọ̀ ìlú tó pọ̀ delivery sí ọlọ́run ni wọ́n problem ní ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àwọn ṣé ọ̀rọ̀ ọlọ́run ti ṣe Qur'an wọ́n ní àwọn àpá ìdù burúkú ṣé Qur'an pé àbí òpè tó àti lọ nínú àwọn nǹkan ilé ìtòsí ni pé ó jẹ́ kòógì jẹ́ pé àwọn àfà wọ́n mọ̀ wá mú tọ́pìkì lọ́yọ̀ kọ̀ọ̀kan pé àkọ́ ìdù burúkú wọn nípa Qur'an aṣọ yìí lọ́tọ̀ àkọ́ ìdù burúkú wọn nípa ìnábì àkọ́ ìdù burúkú wọn nípa àfáwà alínàbì tó ní gbẹ̀gbẹ̀gbẹ̀ nípa ọlọ́run bá wá eléyìí jẹ́ àwọn òkúta ìgbé ó pọ̀ eléyìí tí ó ń bẹ ní abẹ́rù ṣùgbọ́n tí ó jẹ́ ṣókí ni pé àwọn ṣíà yìí wọ́n jẹ́ ìjọ tí ó burú jáì púpọ̀ nínú àwọn fíráàkù tí wọ́n ń ṣe ìjìyàwó Islam àti Allah subhanahu wa ta'ala pẹ̀lúpọ̀lá àtọ́ ìlẹ̀mú ọlá Wọ́n ní abẹ́ ìbéèrè yẹn, ìpínlódé jẹ́ pé dáúlátù Nàìjíríà tó jù dáúlátù Nàìjíríà, ọ̀pá ní ìpínlẹ̀ àlàyé tó kún. Now, uh, àwọn àlàyé náà a ti jọ lẹ́nu àwọn àwọn àtàtìsà àwọn àkàtọ̀tàn òsàlọ̀ bẹ̀gẹ̀ ìjúmọ́ tó ti ṣe àwọn analysis oríṣiríṣi ti buwa náà tí a bá farabalẹ̀ àárí àwọn ẹ̀kọ́ tó pọ̀ mẹ́. ní ṣókí dáúlà ìràníyà ilé ìtòsẹ̀ wípé dáúlà ṣáàyìn pẹ̀lú pé problem tó wà láwùjọ ni ṣe gbogbo ìlú tó bá ti sọ wípé ìsìláàmù náà lòun àbí gbogbo èèyàn kọ̀ọ̀kan tó bá ní mùsùlùmí lòun gbèjáde nọ́gọ̀ àníwò nǹkan tí ó ní lákìídà àníwò nǹkan tí ń ṣe níṣẹ́ àníwò nǹkan tó ní bìlífù nípa rẹ̀ tó láti pé mùsùlùmí lòun pé pé láwùjọ lẹ́yìn táwọn èèyàn bá máa sọ̀rọ̀ wọn ní mùsùlùmí náà ni wọn ṣùgbọ́n kí ni àwọn nǹkan tó máa ń sọ̀yọ́ di mùsùlùmí tí ẹ máa nígbàgbọ́ rẹ̀ kí ni àwọn nǹkan tí mo kúrò nínú Islam tẹ́sí rẹ̀ àwọn nǹkan yẹn ń bẹ lára àwọn àwọn ní àyè dáúlà ìrọ̀ níyà pàtàkì jùlọ gbogbo àwọn tí wọ́n jẹ́ wọn tí wọ́n wọn so kí wọn nípa àwọn nǹkan a lẹ́ẹ̀kan kí wọn táwọn sọ̀hábà so ìgbàgbọ́ wọn táwọn sọ̀hábà àwọn sọ̀hábà ìgbàgbọ́ rẹ̀ sí sàhábà yóò jẹ́ àmọ̀ pé mùsùlùmí ni ìgbàgbọ́ rẹ̀ sáwọn ìyàwó ànábì olóòjì àmọ̀ pé mùsùlùmí ni ìgbàgbọ́ àwọn ẹni sí àwọn nǹkan yìí nǹkan tó burú ni ẹni tí wọ́n máa ń ṣépè fún àwọn ìyàwó ànábì ni àwọn tí wọ́n kì í ṣàdúrà fáwọn sàhábà ni ètò ni wọ́n máa ń fún wọn tí ìyàbá náà fẹ́ gba ìsìláàmù lọ́dọ̀ wọn gbọ́lọ́hùn tí wọ́n fi lé lẹ́nu ló bá wí ṣàhádà tán tó sọ pé àlejò láàrín àwọn òjíṣẹ́ ọlọ́run ni yóò ní àlejò ńkọ́ wà lérí ọlọ́run ni yóò wá fi èpèlé pípò òun gbọ́pá òun gbọ́sẹ̀ kúrò lára ta ni ọmọ eh, ìyàwó ànábì eré ti ni àìsà bákan náà ìyàwó ànábì ti kí ni afsọ wọ́n máa ní àwọn méjèèjì àti bàbá wọn ẹni òkò ni wọ́n wọ́n máa tẹ́pẹ̀ fún wọn ẹni tó lọ́jẹ́ mùsùlùmí ilá ara tí yẹn fi jẹ́ mùsùlùmí òun náà ni àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan yìí àwọn iṣẹ́ àyíwọ́ tako wọn nígbàgbọ́ nínú wọn ìgbàgbọ́ wa tí kùránì sọ́dọ̀ ti wọn ó yàtọ̀ síra wọn ọmọ pé kùránì ti ń ó ní òpé ìgbé súrà kan bẹ súrátù Fátímà súrà kan bẹ súrátù Wìláyà ó ń bẹ ṣùgbọ́n kò sínú tí ó wà ẹni tó bá gbà pé Kùránì àbọ̀ ní bẹ lọ́wọ́ wa ṣé mùsùlùmí ni so eléyìí wá pọ̀ nínú àwọn kan àwọn àdáwọ́lájú ìrọ̀níyà eléyìí tí so wọ́n kàn lè mọ́ sọ wípé dáwọ́lá ìsìlàmíyà làwọn mùsùlùmí làwọn wọ́n pàpè mọ́ra rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ ti takò alahazul walijad kò bá mọ̀ ṣeré kò bá serious àákàkún pé kí ni ó ti serious náà ni so gbogbo àwọn kan wọ̀nyí nínú kan tí wọ́n ní nígbàgbọ́ ni al-aqidatu awwalan law kanu ya'lamun ìjọ sì máa ń rìn mẹ́rin wá jẹ́ bí mùsùlùmí òun ni ìgbàgbọ́ wa tábà ti lè ní ẹ̀rọ ìbíbẹ̀ èyí ó jáde kú o tó bá gbanú ẹ̀nà wọlé láti fi jẹ́ mùsùlùmí yóò kojú nínú jáde láti fi kú ònú ẹ̀rọ ni wọ́n ti tako àwọn alìmùsàlámọ́t àwọn nǹkan tó yẹ pé gbogbo mùsùlùmí ti parọ́pọ̀ pé bó ti rí rè nínú ọ̀rọ̀ àkéde àwa àwọn tako wọn nígbà gbọ́nà rẹ̀ torí náà wọn kì í ṣe mùsùlùmí wọ́n kàn ń pàpè mọ́ra pé mùsùlùmí làwọn sọ́lá ọ̀tàrà. Dáàmà alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Ah, jazakumullahu khairan. Ah, ìbéèrè tí oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí ń bá ṣe ní sí kò níbèrè kan náà ló béèrè ìbéèrè àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ṣe wípé ìbéèrè wa ó jẹ́ wípé afẹ́mọ̀ ni afẹ́mọ̀ òdodo adẹ̀fẹ́lò ó ń ṣe pé torí wípé afẹ́mọ̀ ágíò tó dábáwò nǹkan tó rí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ WhatsApp àwọn kan tó ń ba nínú jẹ́ ni kẹ́ni tó pè rẹ̀ ní àfáàsún náà kó ṣe pé yóò ma argue in defense of Iran fọ́nlá orígbó ńlá ní orígbó ńlá ńlá orí ṣé àwọn Yahudi Nasara ṣé wọ́n kílèmù pé ọmọ lẹ́yìn ànábì kan làwọn ni ṣùgbọ́n ọmọ lẹ́yìn ànábì Musa làwọn Yahudi pera wọn ṣùgbọ́n ọmọ lẹ́yìn ànábì Isa alayhim as-salatu was-salam làwọn nọ̀sọ́rá náà pera wọn àbí bẹ́ẹ̀ kọ́ kí ló fi jẹ́ pé wọ́n di mọ̀túrì alayhim kí náà fi di dọ̀ọ̀lì ṣèbí torí pé wọ́n yí ẹ̀ kúrò níbi nǹkan tí àwọn ànábì méjèèjì mú wa ni kó wá ló sọ fún wa pé ẹni tó bá pè lọ́mọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà lè ṣe kíni òun náà lè ṣorí ibú tí ò bá dúró déédéé tí ò bá dúró sí ti tó yẹ kó dúró sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ́ ó ní ìlàlẹ́dínà farrakù dínà òmùwàká ní ṣe àlọ́fẹ́ nínú fi ṣàyí innama amúrùmí illallah thumma yunabbi'uhum bima kanu yaf'alun ọlọ́wọ́ bá ní àwọn tó ṣe wípé farrakù dínà hùn ẹ̀sìn wọn wọ́n pín yẹ́lẹ̀yẹ́lẹ́ wọ́n wá di ṣíyà wọ́n doríṣiríṣi sẹ́ẹ̀tì nínú ìsìnkú sí sẹ́ẹ̀tì ṣùgbọ́n àwọn sẹ́ẹ̀sì yìí wọ́n jáde kò dẹ̀ yẹ kí sectarianism kò máa bẹ ní ìsìláàmù ó yẹ kájọ́ kan ṣoṣo ní lórí tí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam tó fi àwọn sọ̀hábà rẹ̀ lé lórí tí àwọn sọ̀hábà fi àwọn ọmọ kéwu wọn lé lórí wallahi jama'a anybody tó bá ti yẹ kúrò níbẹ̀ yẹn kọ́lọ̀ mọ́jà aṣorí ibó kọ́lọ̀ ẹsẹ̀ nìkan kan wá dúró lórí òdodo anybody tó bá ti yẹ kúrò mẹ́ fọkàn bọ́là ó ti sọnù dọ̀láàdá mubina ní àrùn tó fojú wọn pọ́nì ẹ̀kọ́ ṣe pé rẹ̀ ní mùsùlùmí yóò máa fi àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam yóò máa fi ta yín kò ṣe kókàn fún wọn lásán ó tún pè wọ́n kéfè yìí bí àwọn sàábé bó nǹkan ṣe tó bí one hundred and twenty thousand kọ́ àdọ́pẹ́yìn bíi mẹ́sàn-án mẹ́jọ wọn nìkan gbogbo àwọn yòókù ní kò fárù ní wọn ẹni tó wá jẹ́ ẹni tó súnmọ́ nàbí dù sallallahu alaihi wasallam abubakar sadiq radiyallahu anhu tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ dáadáa ń pa kéèyàn kan wá wó sùsù kó yóò máa ní aláhùnmọ̀ láàrín sọ̀nà mẹ́rin kúrẹ́ ìṣàbá bá kéwàá rẹ̀ ilé ọlọ́run bá wa ṣiṣẹ́ bí ilé òṣà méjì táwọn kùrẹ́ṣì gbé kalẹ̀ tán ń bọ tán gbé kalẹ̀ fáwọn mùsùlùmí abubakar àti umar bẹ́ẹ̀ ni ó mọ̀ pé aisha radiyallahu anha yóò mọ̀ pé láṣẹ́wó islam wọlé ní àdéjọ́ ṣe torí pé kí ni ẹ̀rẹ̀ ká dúró lẹ́yìn wọn torí amẹ́ríkà kí ni ẹ̀ṣẹ̀ amẹ́ríkà tí ó ń ṣẹ̀ṣẹ̀ àwọn eléyìí kí ni ẹ̀ṣẹ̀ amẹ́ríkà tí ó ń ṣẹ̀ṣẹ̀ àwọn eléyìí ẹni tó ní kùránì tá ń ká ò pé ó ti ṣe kíni ó ti bọ̀ wá nìyẹn torí náà ìkórìíra tán ní fún àwọn sàhábà rẹ̀ wà nílá àlẹ́yìn òun ló mú wọn sọ pé kùránì ò pé jẹ́mọ́ ẹ jẹ́ ká ṣe ìtì bá ń bíbà yìí tó bá ètì àfáà kan tó bá ètì àfáà kan òdodo tó bá gbé dání tó bá takò wà sọnù dànù mọ́tòrí pé o ní ìkórìíra sí àfáà kan yìí kò tún wá èjì òdodo kámọ́ tí sọ ipé kí lòun èjì àbá fún kí lòun èjì sàábé fún kí lòun èjì àbúbákìrì fún ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ ṣùgbọ́n tó bá mọ ìtàn àwọn tó ń pera wọn láwọn ṣí àrọ̀wá fùdù wọn yìí ẹ̀rẹ́ tàbá mọ ìtàn wọn àwọn ìtàn àṣàríyà yìí tán fira wọn tì sí ọ̀dọ̀ Ali Fatima Hussein why not Hassan ó ti jẹ́ pé àwọn àrọ́mọdọ́mọ Hussein nìkan òun ni wọ́n gbà àwọn àrọ́mọdọ́mọ Hassan ń kọ́ wọ́n ní torí pé kí ni torí pé hussein fẹ́ ìkan lára àwọn patients ó fẹ́ ìkan lára àwọn patients ìkan lára àwọn ìyàwó hussein radiyallahu anhu patients so patients tó jẹ́ yẹn àwọn ti iran lónìí àwọn náà làwọn patients so wọ́n fira wọn ti sí torí pé wọ́n mọ̀ pé kí ni ìyá ìyá ìyá àwọn òun ni ẹni tó jẹ́ ìyàwó hussein wáyé tí wọ́n máa gbárata fún àrọmọdọ́mọ Hasan wáyé tí wọ́n máa gbárata fún àrọmọdọ́mọ rẹ̀ ní àrọmọdọ́mọ Ali ní ó sì jẹ́ pé lineage Hussein nìkan ni àwọn wọ̀nyí ni wọ́n fẹ́ da ìsìláàmù rú ni wọ́n ṣe mùsùlùmí ẹ̀tọ́ wà rẹ̀ lọ mọ ìtàn wọn dáadáa láti àsìkò kání láti àsìkò Ali gẹ́gẹ́ fún rẹ̀ ní Abdullahi bin Saba Yahudi Yahudi fẹ́ náà wọn bá jà ń sìn àwọn náà ló da ìsìn wọn rú àwọn gẹ́gẹ́ ni wọ́n gbé wọn kalẹ̀ ẹ̀tọ́wọ́dẹ̀ tún mọ ìtàn wọn lẹ́yìn recent time ọ̀rẹ́ Yahudi ni wọ́n ní gbogbo 80s lára àwọn tó ń supply wọn weapons against Iraq àwọn Yahudi ni àwọn tó pẹ̀lú wọn láàfáà tó ń sọ̀rọ̀ ẹlòmí kan bọ́ tó kàn kọ gbogbo nǹkan sí CNN BBC bá gbé jáde wàláì làbí tí ò bá kí ń ṣe ti àwọn èèyàn tí yẹn ń wò yìí ó ti ń sìn kó ń ṣe nǹkan tí ẹ kí ẹ mọ̀ sọ̀rọ̀ lórí ṣùgbọ́n kí lápẹ̀rẹ̀ aláàfáà fún tàbáráwọn èèyàn tí wọ́n ń sọnù tàbáráwọn èèyàn tí wọ́n ń gbé ìgbékúgbé tó ṣe yí pé wọ́n dẹ̀ ń gbé sórí bẹ́ẹ̀ tàbá sọ̀rọ̀ wọ́n lọ́ ìkòsóre lára wa tàbá ti lè ṣe àtúnṣe yìí àmọ́yẹlòmí tó jáde Saudi ni kẹ́lẹ̀ ọ̀kan báyìí kò sọ jáde lórí ìkan yìí ni ọwá ń di gbogbo ẹrù Saudi ni bí ẹni tó ṣe pé kò mọ ìtàn inṣàlá a sọ̀rọ̀ lórí eléyìí kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ti ṣàmùwà eléyìí tààlìkì ránpẹ́ tí mo ní lórí ọ̀rọ̀ yẹn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. àwọn aláwọn kó bá ní sọ̀rọ̀ gbogbo àwọn àlùfáà wọ́n ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ ni ìdí tó fi lágbára ni wípé tá a bá wo àsìkò tá a wáyé ó jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà àti ìṣẹ̀lẹ̀ àsìkò tó já sí wípé tí àwọn tí wọ́n jẹ́wọ́n àbọ̀ ò bá ṣọ́ra lásìkò tá a ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ọlọ́run má jẹ́ kí wọ́n padà ta àwọn mùsùlùmí fún àwọn ṣíà kódà ọlọ́run má jẹ́ kí wọ́n padà ta àwọn alùsù tàbí àwọn ṣíà. sò látara wípé àtẹ̀yà bá gbọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ lónìí pàtàkì jùlọ ibi tí àwọn Sheikh Abdulbari Juma tí wọ́n parí ẹ̀ sí nípa pé wọ́n ń jẹ orú Saudi èyí ó sì fẹ́ máa kórìíra Saudi èyí ó sì fẹ́ máa kórìíra ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò tó jẹ́ lu ìsìláàmù gẹ́gẹ́ so nísìkò ní bí a fẹ́ gbìjà ìran lẹ́yìn tó sì dájú pé ń ṣẹlẹ̀ ní pé ajíkúdà ti rí mú àwọn mùsùlùmí tí wọ́n ti ń fi nǹkan yìí máa ní kórìíra fún Saudi ó tún wá burú débi pé ẹ̀sùn táwọn ìlú ìsìláàmù yìí ó ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ wọ́n sì tún dì wọ́n tún dì í wọn lórí ìran ìpìlẹ̀ Iran ìlú Islam náà ni ṣùgbọ́n dáwùlà tí ń bẹ́ ń bẹ̀ lónìí dáwùlà tó kà sọ kìí ṣe dáwùlà Islam ìjọba kèfèrí ni kódà àbí tí àwọn ṣíyà tí wọ́n ya kèfèrí dé ni àwọn ọlọ́fíìlọ Islam àṣàríyà tó jẹ́ pé àwọn ni tí à ń sọ̀rọ̀ báyìí ibi tí wọ́n ya káàkiri délé ni bí ẹ̀wọ̀n ní nàṣàrà bá fẹ́ràn lẹ̀ ó ṣe é jẹ fún wa bí ṣíyà bá fẹ́ràn lẹ̀ kò sí jẹ. A lè fẹ́ ìyàwó, a lè fọ́mọ obìnrin ìyàwó ní, a lè fẹ́ ṣe àsára tó kòrá lè ṣe pa wá láṣẹ. A lè fọ́mọ obìnrin sí àwọn fídọ̀ ní ìsìláàmù ṣe gbé e kalẹ̀. Bí a bá gbọ́ fídíò rẹ̀ yìí ni o. Torí pé àwọn kúrò nínú ìsìláàmù, ẹni bá sì fi kúrò nínú ìsìláàmù tó sì ń pèrè ní mùsùlùmí, kò ní jẹ́ mùsùlùmí, kò sì ní jẹ́ Yahudi, kò sì ní jẹ́ Nàṣàrà tòbọ́rọ̀ àwọn sí àti ń bẹ lóde bó ṣe rí nìyẹn torí pé nígbà tí èèyàn kan bá ń sọ fún òyìn ẹlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò clips wọn lórí social media mo padà bọ́ láti fi sọ ẹ̀ ti sọ̀rọ̀ ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ fídíò clips wọn tí wọ́n bá fún òyìn ní Islam gẹ́gẹ́ bá wọn fáwọn ṣe tí ó sòwòye sọ wọ́n lè kẹ́ni ẹ̀ máa wí báyìí pé ashhadu an la ilaha illallah wahdahu وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن عليا ولي الله وأشهد أن أبا بكر وعمر وعثمان في النار أبو كريم nígbà tó bá ti fi ẹ̀rí méjì rinlẹ̀ dáadáa kó tó lè jẹ́ mùsùlùmí wàá tó fi rinlẹ̀ wàá fi wìláyà tí wàá yé wàá fi rinlẹ̀ pé alì o olórí wìláyà kí ni túmọ̀ ìgbé ìgbé alì ní wàlíyò láwù ní ìtara gbogbo mùsùlùmí náà ló gbà pé wòlíì ní àbá wa alì ẹ̀yìn sí àrùn bídọ̀ ní ọ̀tá ọlọ́run ẹ̀yìn àdúgbò ṣùgbọ́n wìláyà tí wọ́n gbà lérò ní wípé gbà wípé alì lẹni tó yẹ kó jẹ khalifa lẹ́yìn ànábì khalifa tí Abubakar jẹ tó jẹ tán tó gbé lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n rò náà fẹ́ kú tó gbé ilé àwọn bíi mẹ́fà lọ́wọ́ wọ́n gba wọ́n ṣe ìyànjẹ fún àlè ni wọ́n jáde tí kì ṣẹ̀tàn wọn ni wọ́n lo owó agbára fún un ni ló fà tó já pé kàmínà ìbò kú láìpẹ́ ìdí ẹ̀ bá lọ wù kánú àwọn tíra tí ó kọ nìyí nígbà tó bẹ̀rẹ̀ sí ní tíríkì ọ̀rọ̀ ìlápá pàtàkì ìdólọ́gbà tí ó mọ̀ ròyìn àwọn èèyàn kalẹ̀ wípé káwọn èèyàn ó àwọn mẹ́fà tí ó mọ̀ ròyìn àbí ẹnìbọdì nínú àwọn wọ̀nyí ló ti kó jẹ kàlífà ọ̀rọ̀ burúkú bá làwọn ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ sí Abdurrahman ibn Awf débi pé ń fi kú fúru òun ilẹ̀ fún Abdurrahman ibn Awf kìíná gbogbo alásàmù Abdurrahman ibn Awf àwọn bàbá wa ń lẹ yóò bá wọn ibi Abdurrahman ibn Awf fi wọn ibi ṣeré tó sábà tẹ́lẹ̀ nìkan tí bá jẹ́ Abdurrahman Abdurrahman ibn Awf fi wọ́n tó fi kì í àfẹ́ mọ́ bàbá rẹ̀ wọ́n ti lọ máa ń fi náà nìyẹn bàbá rẹ̀ yẹn kẹ́tí bá jẹ́ Usman wọn ní Usman máa lára gbólóhùn tá nàbí sọ fún Usman ìmọ̀ ọlọ́pàá Usman máa fọ àyà bá àjẹlẹ̀ yẹ̀wò àwọn bàbá yìí máa wá fi kí gbogbo ẹni tí bá ti ń jẹ́ Usman àmàlẹ̀ yẹ̀wò àwọn aṣí àtijọ́ àmà pé Usman kánà fi náà ànábì Usman ò ní rí ìnira má látòní lọ àwọn ní Usman ń bẹ nínú ọ̀nà wọn lábò bá ń bẹ nínú ọ̀nà wọn ní Umar ń bẹ nínú ọ̀nà wọn wá gbàgbé wọlé sínú al wọn ní gbogbo Qur'an ti ń bẹ lọ́wọ́ wa nìyí pé kò fẹ́ẹ̀ sí ààyè kan kò fẹ́ẹ̀ sí súrà kan táwọn sọ̀hábò ti ṣe dàmbá fún àbídà àwọn ṣíà nìyẹn pé kò fẹ́ẹ̀ sí súrà kan ní alukur'an kí àwọn ṣíà àwọn sọ̀hábì ànábì tí wọ́n ti ṣe dàmbá fún ní àwọn ọlọ́dọ̀ yìí náà sọ bẹ́ẹ̀ o. tòtòrí ẹ̀ sábà bẹ̀rẹ̀ sí ní má wọn kan ní ìwà tí wọ́n ń ṣe ìbọn ní alukur'an á ẹ̀rú báyẹn pé káì. so wọ́n sì gbà yí pé Àlì ló jẹ́ ká Fátímà ọmọ anẹ́gbọ́ Muhammad radiyallahu anha wọ́n nígbà tá ànẹ́bí ikú tó lè ní bí oṣù mẹ́fà ní Jibril fi ń wá tó wá ń ṣe tábíà fún Fátímà tó sì ń fún wáyé wá fún Fátímà á lè ṣe ń bá akọ wáyé ẹ̀ka lẹ̀ pé tó jẹ́ wáyé tí Fátímà gan gbà fúnra ara rẹ̀ ó fẹ́ tó ìlọ́po méjì àbí mẹ́ta sọ̀rọ̀ á lè ti bẹ̀rẹ̀ ọwọ́ yìí wọ́n á pè ní mọ́sáfù Fátímà wọ́n pè ní mọ́sáfù Fátímà ara wọn àbídà wọn nìyẹn ṣùgbọ́n ẹni tí ò bá mà kí dà wọ́n náà bí irọ́ àwọn tí a ti wá lágbára tó gbogbo àwọn tọ́lọ́ wọn bá pèlè ní rí àwọn òpè wọn lè yàn fún bí ò bá bí ò bá hàn sí ẹ ọ̀rọ̀ ya wa Aisha radiyallahu ta'ala anha tó jẹ́ hadithul ifk nígbà tí wọ́n parọ́ ìdìnnàmọ́ ya wa Aisha pẹ̀lú Safwan ibn Mu'attal kọlọ̀ bá ní lọ́rùn sáà méjì tẹ̀sí àwọn sàábà tó kù ọlọ́run ọba ti ìtọ́ Aisha mọ́ wípé Aisha ò ṣe dìnnà sọ̀pọ̀wánù òṣìṣìná ṣùgbọ́n tó fi dònétà ń sọ̀rọ̀ yìí ìgbàgbọ́ àwọn ṣíà ìgbàgbọ́ àwọn tí wọ́n ń darí ìránì lónìí òní wípé ààyè apáyéṣà òṣìṣìná òun irọ́ ni pé àwọn sàábé ara jàǹbá àwọn tí wọ́n ṣe fún kùránì ni ìmọ̀ sọ páyéṣà òṣìṣìná torí ẹ̀ àìṣà oníṣìṣìná ni tó fi dòní kó lórí oníṣìṣìná ni àwọn àìṣà radiyallahu ta'ala anha wọ́n ṣe wá parọ́ tó yìí ó wá burú já ìkójá pélé ní kí àwọn tó já wọn ọmọ ẹ̀yà wa tá a mọ̀ wípé ẹ̀mí wá balẹ̀ sí wọn wọ́n jẹ́ haúsá wọ́n jẹ́ ẹni tá a lè gbára lọ́rọ̀ wọn ju jù tá a bá gbé sẹ́gbẹ́ àwọn wèrè tọ̀hún káwọn wá sọ pé àwọn òfin amẹ́ríkà láàyè wípé ó lo ọ̀dọ̀ àwọn láti máa fi ránṣẹ́ nǹkan ìjà sí ìlú Iran kíra ni máa wá jáde tó máa sọ pé irọ́ náà ń pa àwọn ni wọ́n ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń sẹ́ǹdì sí àwọn sí ọ̀rọ̀ Iran ló yẹ ká gbàgbọ́ ni àbí ọ̀rọ̀ àwọn tí wọ́n já wọn mùsùlùmí olóríire jẹ́mọ́ ọ̀rọ̀ ta ló yẹ ká gbàgbọ́ ń bẹ̀ so bẹ́ẹ̀ ni kò ti dàrú bí sọ̀rọ̀ bí a ṣe ń pariwo tí Kuwait ti ń pariwo tí Dubai ń pariwo tí gbọ́ ẹ̀ mọ́tọ́rù pariwo àtàwọn àlúrin pé àwọn òkú wọn láàyè wọn lo ọ̀dọ̀ àwọn àwọn tọ̀hún sì sọ pé rárá ọ̀dọ̀ wọn ni wọ́n ń lò àwọn ọmọ ya mùsùlùmí àwọn míì tó pera wọn láti súnà àwọn àfáà ní ìtọ́já sí pé ẹ máa wọ pé à tó tún burú tó báyìí fún yín wọ́n ti ń gbé wọ́n ti ń gba ọ̀rọ̀ sí àgọ́ wọ́n ti fi ń da ọ̀rọ̀ táwọn mùsùlùmí nù inna lillahi wa inna ilayhi raji'un. sọ̀rọ̀ kan tó fi jáde rí pé nǹkan yẹn tó ti bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí yẹn bá fi tara wọlé ó lè fi tara já sínú tó lè fi tara wọn ẹja nàmà ẹ wá já sọ kankan amẹ́ríkà ti ń bá wọn ìran ní lónìí àṣọ fún amẹ́ríkà ìyàn rẹ ni àmọ́ àwọn èèyàn rí bẹ nínú amẹ́ríkà tó rà àwọn ya mùsùlùmí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe lè ráwọn mùsùlùmí ojúlówó nínú àwọn tí ń bẹ lábẹ́ ìran nìna àti níbo ní ìná so ṣùgbọ́n amẹ́ríkà fọ́ ìjọba yẹn ìjọba tó já sí pé kálukú náà ti mọ̀ pé àbòsí mò ń léwu ni so ìránì náà ní ìjọba tó ná sí ń darí rẹ̀ lónìí ìjọba kìdìrí ni ẹwájá wò báyìí ìjọba amẹ́ríkà kò ṣeé gbára lé ìjọba ìránì òun wá ń sọ wípé ṣùgbọ́n kò bá amẹ́ríkà jà mọ́ gbogbo nǹkan àjà tó ránṣẹ́ sí amísà ìtò ránṣẹ́ tó fi ránṣẹ́ sí amẹ́ríkà nígbà wọn ṣe gbogbo ẹ̀ bóyá lówó one thousand àìsí israel rádà bóyá lówó one thousand àmọ́ n tó fi sẹ́ǹdì táwọn àlù lárúbáwá wọ̀nyí ó ti lé ní three thousand. going to 4,000 5,000 so àwọn ìlú tí wọ́n tí ń bá jà gángan kò ránṣẹ́ kan wọn o àwọn ìlú táwọn ò bá jà ibẹ̀ ló wá ń dájú ìjà rẹ̀ kọ ọmọ ìyá mi ní Islam ẹ ká ronú torí pé òun gba tẹ́lẹ̀ náà ni pé téèyàn wọn dáadáa wọ́n ní nǹkan kan ń pè ní yẹn pé àwọn fẹ́ gba mọ́kà àti màdínà kúrò lọ́wọ́ àwọn tó wà kó máa bẹ lábẹ́ ìjọba àwọn kó já pé anybody tí ó bá lásẹ̀kì síbẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lérò ṣíà àbí kó jẹ́ ẹni tí ó gba permission lọ́dọ̀ àwọn ṣíà kó torí àjì ṣe kó torí múra ṣe kó torí mọ́sálásí ànábì wọ̀ ní màdínà nínú àwọn nǹkan tí wọ́n ní nílẹ̀ nìyẹn tòtòrí ẹ̀ ló fà tó já pé áàjì tẹ́yìn ń mùsùlùmí kọ́ ní ṣe àjì lónìí ètòrí làwọn tí ń ṣe ń múra tó irun orí sí àníyẹn tó àwọn kò káàkà sí pé táwọn bá lágbára tán làwọn fi máa ń sọ pé báwa ṣe ń bẹ lọ́run pé kọ́ lọ́run ó gbàgbára lọ́wọ́ kìfìrí tó gbé e fún mùsùlùmí bẹ́ẹ̀ náà là ń sọ pé kọ́ lọ́run ó gbàgbára lọ́wọ́ ìránì náà torí pé títí tí ìránì bá lágbára kò ní fi kó tú àwọn mùsùlùmí ní ó fi hàn mà kò ní fi hàn kètè nígbà tó wọlé sí Syria ní Syria ní Syria torí pé wọ́n bá wọn jà ó dìklẹ̀ ìlú Syria pé àwọn mùsùlùmí bá kékeré jà ní pé àwọn kékeré làwọn bá jà ní nǹkan bíi twenty fifteen kàmínáyì tí ó kù yín náà ni tó òun náà ló wà ń bẹ̀ tó dìklẹ̀ nígbà pé ìjà tí ń lọ ní Syria yẹ o ìjà fáwọn mùsùlùmí ń gbógun táwọn kékeré ni wọ́n dẹ̀ pa kíkà táwọn mùsùlùmí kì í ṣe sí àdára mùsùlùmí tí wọ́n pa tí èṣe ṣíà ní wọ́n ní kó fẹ́ tó gbé bí two million tí ṣíà gẹ́gẹ́ fọwọ́ ara wọn pa ní mùsùlùmí tí èṣe kiri tí kì í ṣe ṣíà. so agenda ṣíà ní agenda burúkú ni so kẹ́yà bá wá nírú àwọn tó rí báyìí ṣe àwọn láàmà sọ pé à ń gbè lẹ́yìn. àmọ́ bẹ́lẹ̀ ń kíjọba owó mọ́ wọn lọ́wọ́ náà ní kọ́lọ́ wa darí ìlú yẹn sọ́wọ́ àwọn mùsùlùmí gidi àmọ́ kì í ṣe pé ká máa sọ pé à ń gbára ta fún wọn àwọn ń bú àwọn ọmọ ìyá wa ní sọ̀díyà à ń bá ọmọ ìyá wa ní kọ́tọ́rù ní kuwaiti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí bí ìgbà tí yorùbá ti ń jẹ́ ìsìláàmù ti ń ṣe ní ká má ti sọ pé súnà rẹ̀ gáṣe kí ni òye dáadáa torí abẹ náà wọn bá àbọ̀lọ̀ kó là wá fi fìdí ó ti tẹ́lẹ̀ dá ààrùn kọjá sí àbákáṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹ̀ ilé ò jẹ́ ṣókè jẹmínà ọmọ ọmọ àìdá. ṣókè jẹmínà ọ̀yà ilé ẹ̀ ti ṣókè وآله وصحبه أجمعين أكيد بما أثارتي وأنيكم فلقي الشيخ الإمام أبو البركات الشيخ أبو الغني الجمعة قلوب قبان سابقون عليهم kí ó mú ẹ̀sẹ̀ kákó wa kí ó bá mú dúró sójú ọ̀nà láti ẹ̀mí ló ti bẹ̀rẹ̀ ọjọ́ tí ilẹ̀ ti ta sí díẹ̀ ọlọ́pù ilé wọ́n sọ́lọ́ ìgbà ní ìgbàjá fún wọn ìjọkó ìkọjá ìjọkó fọ́nfẹ́ àbíkẹ́lẹ̀ máa ń bẹ̀ ní ẹlẹ́gbù ẹ̀ẹ́dẹ́sọ̀ pé ẹ bá sọ mọ́sọ́rùn ẹ wá jẹ búdíbúdí ẹ wá fara ní kinní kan ẹ wúlẹ̀ jẹ́ pé àǹfààní ẹ̀ tó máa ń wáyé lẹ́kọ̀ọ́ kan náà láyé táwà ṣùgbọ́n ìjọkó tí a ó lè ṣe pẹ̀lú ọ̀làjú sí ti àmọ̀ sí ẹ̀sìn ẹ̀sìn pẹ̀lú ọ̀nà kì sí ẹ̀sìn wa. A bá ti wo ìbéèrè ìbéèrè, láti púpọ̀ ní ọkùnrin ní yẹ̀sàdúnaka yẹ̀sàdúnaka yẹ̀sàdúnaka. Orílẹ̀ ìdíra kan nìkan náà àfá kan fi ṣe ń jọ ti fọ́lọ̀ di méje báyìí. Ẹ̀rì, yẹ̀sàdúnaka náà ni. Sọ àwọn ìbéèrè ó máa ń bí tó pọ̀. Wọ́n ní wọn mọ̀ ju fátíwá kíkà náà ni wọ́n ní ọ̀rọ̀ àgọ́ ni àtẹni tí èyàn lè rú mọ̀júmọ́ fàtàwà ṣékìlẹ̀ islam ibò tèmíyà ibùdó ní ìmọ̀tán ló múra rẹ̀ àwọn tó ń bá ti wá mú ọ̀yẹ́ ní fàtàwà ni ó kọjá fàtàwà fẹ́lú ìmọ̀ ni lórí ọmọ sáyìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí ọmọ kí gbogbo wa ọlọ́kùnrin wa tóbìnrin wa ọmọkí wa tàbálàbà wa fún ìjòkó alábàárkà yàbẹ̀lọ́n kí wọ́n sọ̀rọ̀ ìgbà nípa àdá fún ọmọ ìyá wa tó wà lòdì sábà bí ẹ̀ àti gbogbo àfáwà tí olúwa ń yíká mọ̀ sọ àǹfààní látara wọn lórí ìjòkó náà àwọn tí a jẹ́ lẹ́tọ̀ àní kájú lórí ìbéèrè tí ọlọ́mẹkọ́lẹ́kọ́ ní ọkọ̀ ṣáájú ẹ̀mí ìṣòro báyìí náà tó bẹ́ ọlọ́nkà ní kó wáyé bẹ́ẹ̀ náà tó máa bẹ̀rẹ̀ tó bá kú náà yóò padà mọ́ wá lẹ́yìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀lọ̀ náà fà ti sọ fún wa tàbí kẹ́kọ̀ọ́ lára wọn lọ́wọ́ ìbéèrè ẹyọ kan ni ṣùgbọ́n mo fẹ́ kí a gbìyànjú ká mọ̀ pé jòkó yìí ẹ̀káwọn yíyà ni ìlanilójú ó ti dákéyàn ọlájú lẹ́yọ̀ bá ti a ní lájú sí gbogbo nǹkan ẹni kéyàn ọmọ mọ̀tá ìyá rẹ̀ ọ̀tá bàbá rẹ̀ ọ̀tá ara rẹ̀ gan pẹ̀lú ló bá mú ìyàmọ́ sáyé tí ó mọ̀tá rẹ̀ tí ó mọ̀tá ìyá rẹ̀ ọ̀tá bàbá rẹ̀ kẹ́nìyàn jẹ́ ẹranko ó bẹ́tà fojú kó jí ìyẹn lọ síbẹ̀ ní arúgbó ẹ̀kọ́ wallahi confirm ẹ̀yin náà túmọ̀ ìgbélé ayé tá ń bẹ ọ̀tá ń bẹ ń bẹ yìí gbà ti ń bọ̀ látòdì ọrùn tí bàbá wa dáwọn sí ń bọ̀ kí ló wá sọ ẹ́ tèbí sọ mẹ́rin ajẹ́mí àbádùkú lè bá ní àdúrà lọ́rí pé kò ní sọ́ta láyé nì kò sí bóòlẹ̀ ìfẹ́ lúgbó rẹ̀ sí ti ẹni bá jẹ́ mùsùlùmí kiri yóò fi jìlí ìfẹ́ kò bọ́ síbù àwáyé wá ní ọ̀rẹ́ àwáyé wá yan ọ̀tá ni tàlà wá yàn lọ́rẹ̀ tàlà yàn lọ́ta tàlà sọ̀kọ́ ti tàlà ìgbéèsì nítorí kí mùsùlùmí kọ̀ọ̀kan ọmọ ni wọ́n ibà ní náà yẹn yalúwa tí a sàlàyé fún wa ní sọ́rọ̀tù alẹ́rìnhàn olúwa ni wàkàtà alẹ́kànà fọ́sílù ayat wọ́n tẹ̀sẹ̀bí na sẹ̀bí lóòjìnì olúwa ní báyìí láti máa sàlàyé ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba fún yín lẹ́kùnrẹ́rẹ́ kí ojú ọ̀nà àwọn kírímínà àwọn olórí burúkú ó lè bá ni o fọ́pọ̀ mọ́yọ̀ lórí ìbéèrè tí wọ́n béèrè yìí tí àwọn apá wa ń sọ̀rọ̀ lé lórí lèmínà ní nǹkan ọmọ díẹ̀ sí ni ìyá tó tún máa gba àwọn àbẹ́rẹ̀ ní àpolúwa fún mọ̀tàlá ìbánisọ wọn ní ẹ̀sùn àrí kùránì ní àǹtọ́ra abúláhì tó ẹ̀gbóná hàn wọ́n láyọ̀ ẹ̀gbóná kan هذا الكلام في شأن المنافقين في زمن النبي صلى الله عليه وسلم ورسول وصل سورة آل عمران قرآن chapter 3 verse 190 olùwà ní ìmìnì ìṣe yìí

nítorí akọ́mọ mọ̀ ní kí láti ọkàn kálukú ṣùgbọ́n lásìkò yìí ló di wípé tẹ́lẹ̀ ní gbogbo ní ìlànà bá ní láti ọkàn ẹjá gbé sẹ́gbẹ́ kan náà ẹgbàgbé ẹ̀ mo rí inú ọmọ ìyá tó gbéra wọn nínú súnà tí wọ́n sọ gbogbo lónìí jáde ẹgbẹ́ ẹgbẹ́ kan ní. ẹgbẹ́ tí ọ̀rọ̀ náà máa mú wa sọ fún wa yóò ní ṣe nítorí mọ̀kànláfà tó fi àkídà wọ́n kálàfà àkídà òun náà láì kórìíra wọn lẹ́lùmí náà tó kálàfà àkídà tó gbẹrẹ mùsùlùmí àtúnkórìíra náà ṣégun náà fún abdulsọ́mà ọlọ́nkọba ní sẹ́dá adákalẹ̀ fún wọn ó yára wọn pẹ́ wọ́n sọ ní ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan nípa pé àwọn rọ́fídọ̀ dáńsọ yìí àwọn ṣíà àwọn ìfúnà ṣàríyà àwọn ni wọ́n gbajúmọ̀ jù náà ránṣẹ́ ti ṣíà tó gbajúmọ̀ jù láyé lẹ́yìn and that's the majority àwọn tí wọ́n dominate Iraq orí wọn burú délẹ̀ fún tọ́lá pẹ̀lẹ̀ náà àwọn wá ní wọn ò gba ẹnì bọ́dì ní mùsùlùmí ẹgbọ́n ní sọ wọn àgbá ẹnì bọ́dì mùsùlùmí hátà yàtàbárọ̀ ha ní àdìbákiri wọn ọmọ ọ̀ntì ìgbà tó ọba yọwọ́ yọfẹ̀ wọ́n ti ẹ̀kọ́kọ́ sọ pé ọgbà tàbí bá sílẹ̀ àti ó márùn-ún ó ti disqualify rẹ̀ ní mùsùlùmí à ń tí ìwọ tó ọlọ́run gba ara ta fún wọn léde pé ìrìn ìgbésẹ̀ ni ó ẹ̀yìn ìgbésẹ̀ ni ó ọgọ̀ díẹ̀ torí pé bàbá wò lọ wò bọ̀ bàbá rẹ̀ ìwọ gan àfọ́ rẹ̀ kò lẹ́yìn ó jẹ́ mùsùlùmí nínú yín lọ́dọ̀ àwọn ará bí lè lẹ́yìn ọba wa gbọ́ dé bó ti yẹ máa sínú tó wá sí wá lajú dé ẹ̀ bá lò dé súnà ó yẹ kó máa lajú ní súnà wa kọ́ wa lọ́làjú ní ìyẹn ni ó máa rún ní kàtọ́ bí ọlọ́mùbá ìdí bá bẹ́ ṣí ní rárá tí ó bá yíká ìtọ́bá gbọ́gbọ́lùm pé mo tó ṣe rọ̀ sí aláàrí òkú mọ́ ó fẹ́ lè dérí bọ́ náà síwájú kó tó wọ́n náà tọ́ yàrá wọn ni ó mọ̀rọ̀ àmọ́ sọ́nà tó kú láyé pé lápútọ́bì ẹ̀kẹ́dẹ́ wọn láti fẹ́ gbé yàtúdà wọn látara ní ìránù dúró lé lórí wọn ní nǹkan ajagun wọn ní nǹkan agbára gbogbo ẹ̀ náà kí wọ́n ń jẹ́rẹ̀ nílé ìjẹ́lẹ̀ àkíńdà làwọ̀ jàmá èròǹgbà wọn gẹ́gẹ́ fún àbá àti sọ fún wa fáwọn tí wọ́n jẹ́ súnmọ́ láìlára ìlọ́pàá gbogbo ẹni bá mọ̀ dáadáa kò ní máa fojú pọ̀pọ̀lọpọ̀ fi ń wò ní ọmọ fi wò ṣùgbọ́n pọ̀lọpọ̀ tí wọ́n ń fojú yìí wò ìran èèyàn méjì náà ni wọ́n àwọn alákọ̀ọ́kọ́ àwọn jù bá lónìí ìjòhálò mínà mọ̀tàṣánínà àwọn aláìmọ̀kánú àwọn èsù wọ́n pọ̀ rẹpẹtẹ ní àmà ìyàwó ní ìsinmi sí ìgbà àtìsọ́ ìjòhálò tọ́tọ̀ ní ká fi rọ̀ báyẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní ká fàtọ̀ kò lókè yẹ́ ò tó ní ìtẹ́yàn fi ń jẹ́ súnà eré àkídá láti máa ń bẹ̀rẹ̀ jẹ́ súnà àìmọye dídí uh, ààrẹ pẹ̀tẹ́ wọ́n kò búrí ní ti ní sùkúta kíkàkiri ẹ̀ka lọ sí sùkúta. ń dáàfin jẹ́ súnà àkídá ni ní sí bíbẹ̀rẹ̀ mú kéde fà kan fíràn mọ́lẹ̀ yóò há ló pọ̀ láàrin wa ẹwọ́n ti ní ọ̀yìn àbáwọ̀ ẹ̀dágun iṣẹ́ pọ̀ rẹpẹtẹ ẹ̀rùtẹ́ tó máa ṣe lérí ọ̀rọ̀ àkídà yìí náà ẹ̀rì wàtí fáwọ̀ nílẹ̀ àkídà ti wọ́n sọ̀rọ̀ yìí àhámọ́ nínú rọ̀kọ́ ibi wọn máa wà yìí kẹ́ẹ̀mọ kábójú tọ́rọ̀ àkídà bá ti ilẹ̀ ò nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ ní tó máa ń pé ẹ̀jú wa pé àti md gallon lẹ́yìn náà md barrel ní lórí ọ̀rọ̀ àkídà nǹkan fún oyé yìí ẹjẹ́ nǹkan bọ̀rọ̀ wá yéèyàn lórí àkídà lóòótọ́ kéèyàn máa ní òdòdó táwọn ọ̀rọ̀ fídọ̀ kí ló fẹ́ fàdùnú ẹ̀ níparí ọ̀rọ̀ tèmi jama ìwé kan bẹ fún àwa tí a bá jẹ́ àfa àbábá lè kà náà tààjọ máa kéwú ẹgbẹ́ bí ti ṣe tàbá ka ẹ̀ mọ̀ pé àjẹ́ńdà àwọn fífò yọ lágbára púpọ̀ ولم المشروع الإيرانية الصفوية الفارسية مقدماته وأخطاره ووسائل وتصدي له والذي ألفه وحرره الدكتور محمد بسام يوسف ẹni ọlọ́run bá fún láǹfà ní ìwé ìwé ní ó ti máa ń ní ẹmọ àjẹ́ndà àwọn bíbù títí yẹ náà nígbà wọn ti gbàjọba látàyè ìkùnrin ó kù bí ọdún mẹ́ta nísìnyí tí ten ten ten years mọ́ríálà mẹ́rin ni wọ́n ní àmọ́ríálà márùn-ún every marhala wọ́n fún ní ọdún mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ọdún kẹwàá ìgbẹ̀yìn mọ́ríálà wọn kò ní wọ́n wà kí àdánwò tó dé bá wọn ìyẹn tẹ̀ ló wà ákítọ́rù jù nínú mọ̀rọ́ nínú táwọn òmìnirí gbé kalẹ̀ ni fàdìláìlàhàmù bí ọba jẹ́ súnnà tẹ́lifí ọba ti lè bọ́ta kọ ọmọ jókè gẹ́nìjà gẹ́nìjà gẹ́nìjẹ̀dẹ̀ kọ́ lè bọ́ta tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn aláìmọ̀kan ni wọ́n ní wọn mùsùlùmí ó sì ọgbọ́ wọ́n bá lè máa dùn mọ́nà kọ̀rọ̀ yàrá rẹ̀ ọmọ àjò kọ̀rọ̀ wọ́n tó rí ojú rẹ̀ torí pé mariala tó wà áfítọ́rù jù fáwọn tí wọ́n jẹ́ súnà lágbàáyé òní mariala tá mẹ́lẹ̀ tọ́lọ̀ mọ̀ọ́mọ̀ wá ti kí ni o tó gbé náà sírù tẹ́yìn òjíṣẹ́ fún tó wá gbé ẹni mariala ó ní lẹ́gù ẹ̀sìn tọ́lọ̀ wá gbé àrùn sí tẹ́yìn òjíṣẹ́ fún ó wá gbé ó gbé ìtọ́ Mariala ẹlẹ́ka àrùn ní òní last one tí ó rẹ̀ ń bì títí nǹkan bí tí ó fi pé títí lórí mọ̀ṣẹ̀rọ wọn ni. Wọ́n Wọ́n sì ti gbọ́ ní ojú ní lọ́fẹ́ mọ́ tẹ́lẹ̀ ọlọ́run wọ́n gbọ́dọ̀ pákínni. No, agenda olórí agenda sọ̀bí yẹn bá jẹ́ súnnà ó yẹ kó máa lajú ní àìdúdú lójú ẹ̀rin tó ìran kan nínú àwọn tí ẹ máa sọ pé wọ́n ń sọ̀pọ̀ tí wọn àwọn alájò ààlú nínú mọ́tàṣà nínà àwọn aláìmọ̀kánú àti pẹ̀pẹ̀ ìsúnnà mara wọn ẹlẹ́bìtì wọ́n làwọn tó ṣe wípé àwọn ní àwọn làwọn tí èròǹgbà tí wọn náà jọ ti àwọn Iran lórúkọ pé ìlànbẹ́ ajé àti gbogbo ìlú tó jẹ́ ti ń súnmà láti tọ́nu wọn láàkídà tí ẹ́ àṣìyàíyà tó arọ̀bìnìyà láti sọ gbogbo àwùjọ yìí súnmà àwọn tẹ́ ìbú sàbí tẹ́lẹ̀ kán máa wọn sàbí lépè kán máa jọ wọn lójú wá kí gbogbo ó sádà bákan náà pẹ̀lú túláàsì dẹ ní òkè sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bí ọba pa ó pa èrò ń àwọn tí wọ́n wá ń dìbẹ́ǹdì wọn tọ́jẹ́lẹ́ kejì yìí àwọn báwọn ò tiẹ̀ ní elérò ń gbà láti sọ fún àwọn fẹ́ fi àkídà rọ́fídọ̀ sí i lọ́pàá ṣùgbọ́n àwọn náà wọ́n fẹ́ ajá kí gbogbo àgbáyé káwọn máa jó lórí àgbáyé ìyẹn ni ustaziyatu ustaziyatu láàárín ẹ̀rìn kan àwọn ẹlẹ́ẹ̀ ní rí kán fi ọwọ́ tó lè mú ọ̀rọ̀ Iran ọwọ́ tẹ̀lé ọwọ́ tó lọ kódà nígbà ní wọ́n máa sọ̀pọ́ọ̀tì wọn ni bá a fi rí lára ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní ó kẹ́ ti ẹ̀dá kan gbogbo ìdá ẹ̀fẹ́ ń sọ pé ẹ̀kẹ́nìkan kẹ̀kẹ́ sàúdí ṣe wá sàúdí sẹ́yìn ẹ̀fí ẹ̀fí bí wọ́n tẹ̀ ìjókòó níbi méjì mẹ́ta níbi ẹ̀fẹ́ ń káwọn èèyàn lẹ́sìn ẹ̀fí sọ Iran ò ṣe báyìí lórí àwọn atrocities àwọn Iran náà ti ṣe ó dẹ̀ ń bí ẹ̀bọ̀ sí gbogbo ara yẹn gbogbo èèyàn ẹ̀wà ní rí nǹkan kan tẹ́ lè sọ nípa àkídà rọ́ bídọ̀ sí ọ̀dá tẹ̀lú opportunity tó fẹ́lẹ̀ ẹ̀wà gbo gbogbo ẹ̀ mọ́lẹ̀ nígbà tí ẹ̀ ti rí pé ẹ̀fọ́ ìjà ọ̀rọ̀ àkíyẹ̀já kọ́rọ̀ àkídà sẹ́gbẹ́ kan àtúndì pé tìyẹ́ ti ó ti bá yín wọ́n ìgbọ́rọ̀ àkídà sẹ́gbẹ́ kan lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀ ni ayé gẹ́gẹ́ bí mùsùlùmí tó lajú o ọ̀pẹ̀lọ́wọ́ pọ̀ pọ̀ kọ́mọ́sọ̀lẹ́sọ̀ àlékún kí ni o ọ̀làjú wa ìmọ̀ wa àgbọ́yé wa ó sì fi ẹsẹ̀ wa ó fẹ́rẹ́lẹ̀ sójú ọ̀nà lànàlẹ́wà Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. Káàmà àjọ̀dá lọ́kàrẹ̀. Ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tí ó fẹjú Ìyẹn ni òjì kí n fẹ́ sọ̀rọ̀ tó kún lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ó sì kí a mọ́ gbà sí abẹ́ni náà àkọ́kọ́ àwọn ṣékò wá sọ̀rọ̀ kan nípa à ń fẹ́ ṣíà àbáàdì fẹ́ ṣíà àbáyé sọ́rì à ń jẹ oúnjẹ ṣíà àbáàdì tó jẹ ṣíà ìyẹn tí wọ́n bá pa bákan náà fífẹ́ wọn náà ẹlòmílẹ̀ wọn wo pé a ah, bóòlè léyìí so bọ́ṣe ń sọ mo rántí ọ̀rọ̀ ṣékù tẹ́mì tèmi àlè rahmatullah tí wọ́n sọ so máa fẹ́ kí n kà sáré kà á síta ká lè mọ àgbọ́yé nǹkan yìí dáadáa pẹ̀tẹ́ má sọ̀rọ̀ ń pa ṣíà wọ́n ti sọ fún wa gẹ́gẹ́ bí ṣe fi ṣọ lẹ́ẹ̀kan ní oríṣiríṣi ni wọ́n ìbẹ̀rẹ̀ wọn kò burú tó bó ṣe padà ń burú yìí so pẹ̀lú gbogbo eléyìí náà máa fẹ́ kí n kà kàn jáde ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn àwọn ṣéèkù wọn náà tún sọ̀rọ̀ ń pa wípé wọn kàwá fún mùsùlùmí eléyìí tó bá ṣe pé nǹkan tá a lè ríplé ní ìbákan plé ohun kan nínú àwọn afá wọn tóun tí ń ronú ìwàdà ń tiẹ̀ kò kò tí kúrò nú ọ orúkọ ẹni yìí wọ́n ń pè ní Kamalu Haidari Kamalu Haidari so ó ṣì wọ́n nù tàṣáyírò ṣùgbọ́n wo wípé ọ̀nà àwọn ìyẹn ọ̀nà ẹ̀ ti jìn jù tọ́lọ̀n bá ní kíkì ní ilé ìlẹ́yìn máa fẹ́ kí ó lè rẹ̀ Agbọ́nkọ̀ tí ó sọ, ó ní kò sí ẹni tó jẹ́ onímọ̀ kan tó jẹ́ ṣìrí tó jẹ́ ìtìná àṣàrí àti kó sọ wípé gbogbo mùsùlùmí kèfèrí ni wọ́n So, ìmọ̀ gba àsìkò àti ìfàgbọ́bi tí ó sọ̀rọ̀ tó kù díẹ̀ díẹ̀. So, lórí pé kò sí ó ní ní ẹni tá ń sọ yìí lára àwọn láwà ní wọ́n ní o bá ṣe ń sọ̀rọ̀ yìí sí ó wà lẹ́wọ̀n ó wà ní house arrest ní Iran ọmọ Iraq ni bọ̀ tí wọ́n ti gbé lára àwọn àfọ́ àwọn tó gbajúmọ̀ gan ni Kamalu Aidash ó láwọn kìíní tó pọ̀ lórí kìíní so òun máa ń sọ òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú pé à ń bú gbogbo àwọn sàábé kankan nígbà tó yá ó wo pé táwọn ṣe èyí tó burú yìí tó wá ní káwọn èèyàn mọ́tàn wá kò sí ìtó ń bẹnu tíra wọn tó dẹ̀ ń bẹ táwọn ọmọ ń sọ oníkẹ́ ìrírí àpá sórí ìtná àṣàrí kan àti kó ṣe gbogbo àwọn mùsùlùmí kèfèrí ni lọ́dọ̀ rẹ̀ so láti lè fi kí ọ̀rọ̀ tí àwọn àpá ń sọ torí ẹlòmí ó sọ wípé ẹ̀ ń parọ́ mọ́ wọn níjọ ìtàwọn nǹkan tí ò gbọ́ nǹkan yé nínú àwọn tán láwọn jẹ́ àpá ìtàn sọ fún àwọn ẹlòmí nínú àwọn tán tẹ̀lé wọn nù ẹ̀ lómi tí ó kọ nǹkan kẹ́ẹ̀dọ́wọ́n tó kọ ẹ ti máa rí kiri kan two hundred likes three hundred likes four hundred likes ẹ máa wò pé àwọkùnrin ah, yìí ó kàn ń ṣe àwọn èèyàn lọ́nà ni o bọ̀tẹ̀ yìí tó ń ṣì lọ́nà tẹ́yìn lẹ́wọ̀ bá fara balẹ̀ ní ẹ̀sùsì wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí bọ́ọ̀lù yìí fẹ́ ṣe ìsìláàmù téèyàn kan sọ pé kùránì tó ń ká oríṣi òrìjìnà kùránì tó ń sọ fáwọn sàádé kèfèrí wọn ìyàwó àníṣọlá àbẹ́ kèfèrí wọn ó wà lẹ́jọ́ ṣe ìsìláàmù kan náà ẹ̀ẹ́jọ́ ṣe ìsìláàmù kan náà bí wọ́n àti nàṣọ́rá yàwúdí òṣèjọ́ ṣe ìsìláàmù kan náà ẹ̀ torí táwọn náà tàbá ní káwọ̀ ìsìláàmù làwọn ànábì wọn gbé wá àbí ẹ̀sìn wọn lànábì Ìsá gbé wá ẹ̀sìn wọn lànábì Mùsá gbé wá tó kí ló san ọ́yẹ́ni tó kúrò ní ìsìláàmù torí pé kí ni wọ́n yẹ̀ kúrò níbi àwọn nǹkan tí ó jẹ́ nǹkan gbòógì inú ẹ̀sìn ìwé làwọn eléyìí náà lè ká má bàtàn jẹ pẹ̀lú pé àwọn olórí ìlú ìsìláàmù wọ́n ń rí tí wọ́n bí mùsùlùmí olórí ó ṣe politics tí wọ́n lọ́tọ̀ ohun ẹ má jẹ́ ká ṣe mistake yẹn ẹ olórí ìlú Islam kan wọ́n rí tí wọ́n bí sùkúrù ní tó ń bẹ́ẹ̀nù tíra àwọn àfáà súnnà ní kí ni òun ní ká dúró tí kò ń ṣe bọ́ lórí ṣe so ìyẹn jẹ́ so títí uh, ibùdó rahmatullah tí mo tọ́ka sílẹ̀ kan so àkọ́kọ́ lára tàbálò ohun àsọ́ ìmọ̀ ìbọ̀sílù títí ṣẹ́gbẹ̀sẹ́gbẹ̀ tèmi ayọ̀ rahmatullah wọ́n sọ wọ́n ní وهذا قول كثير أصحابنا منهم ابن أبي موسى قال ومن صب السلف من الروافق فليس بكفر wọ́n ní ẹni tí ó bá fi lè bú àwọn sálàfù nínú ẹni yẹn ń ṣe ni tí ó tó tọmọtàbá bẹ́ fi ọmọ lọ́kọ wọ́n á ní fi ọmọ rẹ̀ fún ẹni tó jẹ́ kúfù ẹni tó ṣe pé ó tí kàfá àǹdẹ ó dọ́gba pẹ̀lú ọmọ tí ó fẹ́fẹ́ ṣọ́jẹ́sì wà láyú záwàjì wọ́n ní Allahu níhù ẹni tó bá fi ẹ̀sùn tí ọlọ́run ọba fọ ìyàwó Aisha mọ́kúrò bẹ́ẹ̀ tó bá fi ẹ̀sùn yẹn kàn án onírú èèyàn bẹ́ẹ̀ fọkọ̀dùmọ́rọ̀ kọ̀mílẹ̀ dín ó ti kúrò nínú ẹ̀sìn wàlámi ẹ̀nà ákìlúláwò nìkáhún alẹ́ mùsùlùmí ẹni yẹn ni kò lè jẹ́ pé nìká tó bá ṣe fún mùsùlùmí nìká yẹn wàyí zira taubatahu kó dẹ̀ fi tauba rẹ̀ hàn so bákan náà ni wọ́n kóòtì níbi asọ́lì mọ̀sùlù torí àsìkò ní ipa pé oúnjẹ rẹ̀ kò ń ṣe nǹkan tí a jẹ dàtíṣe tó bá tú lára àwọn apá tí wọ́n mú ọ̀rọ̀ yìí ó dé sí ṣékù sáìkù tẹ́yìn alẹ́ rahmatulah ọmọ wọn sọ́lì mọ̀sùlù táwa wọnú kíra àwọn àtìrà àfàtàwà wa tí wọ́n kójọ ta mọ̀sùlùmọ̀ ìfàtàwà so ibẹ̀ yẹn wọ́n bèèrè wọ́n ní wọ́n bèèrè sí ìlànà rọ́fídọ́ al-tuzawwaj obìnrin sọ́rí a ní rọ̀fìdíyà obìnrin tí ó jẹ́ sọ́rí a ní rọ́fídọ́ al-tuzawwaj fàjábà àwọn kánjẹ́ rọ́fídọ́ dàtí àwọn tí àwọn àfáwọn sọ̀rọ̀ wọn fún wáyé a sọ fún ni wọ́n nípìnlẹ̀ onímọ̀ ṣe rí kó tó di pé wọ́n tún wọ́ sí ṣé a lè fi ọmọ fún wọn wọ́n ní àrọ́fìdọ́tún máàbọ̀ àwọn tó ṣe pé rọ́fìdọ̀ pọ̀ngbèrè ni wọ́n hum alu àwa ni wàbíra onífẹ̀ẹ́nu ni wọ́n oníbídà ni wọ́n wàdọ̀láàmì ẹni ànù ni wọ́n wàdáyà ń gbèlú mùsùlùmí kò tọ́ mùsùlùmí àmì òzàwùwíjà ẹni tó jẹ́ mọ̀ òlíyà rẹ̀ àti ọmọ tó ń bẹ lábẹ́ èèyàn tó ṣe kíyàn nìyẹn jẹ́ wà líyù fún tó jọ mọ obìnrin wọ́n ní kò bá mú wà láyá ń bàgẹ̀ èdè muslim ayùzàwíjà mọ́wòlíyà táwọn rọ̀fìdì ó wá lẹ́ni tó ń fẹ́ ni tó jẹ́ rọ̀fìdì wà ní tàzà wájà húwà rọ̀fìdì yá ṣùgbọ́n tí ẹni tó ń bá fẹ́ obìnrin tí ó jẹ́ ṣírí tó jẹ́ ṣìríyà sọ́hà nìká nìká alálàáfíà ẹ̀nkánà yárùjú àtàtúbà tó bá ṣe pé ó ń lérò pé yóò túbá wà ilá fàtàkù nìká ìyà àbùdọ̀ tí ó bá lérò pé yóò túbá kó má fẹ̀ yẹn ló dá fún o ní allah tó sì ìlànà rọ̀fìdí wọ́n tún wá bèèrè nípa ẹni tí òun jẹ́ rọ́ọ̀fì bí ọkùnrin eléyìí sí ọmọ yakúrù látẹ̀zákù sọlá wà tó kàtù àbẹni tó ń sọ wípé wákàtí márùn-ún ṣọ̀rọ̀ yẹn fún àdìyẹsí ìhòníkà òun ṣé a lè fi ọmọ fún ìlọrìjálù ẹ̀nìsà fàyíntàrọ̀ mi lọ́rọ̀ bí ولازم الصلاة حين ثم هذا لما كان عليه أن يقر على ما كان عليه wọ́n ní kò tọ́ fún ìyẹ̀ kan àyíyún ti hàmọ́ ìyàtàwó rọ̀ èdè ìyá ó fi ọmọ obìnrin tó ń bẹ lábẹ́ rẹ̀ tó jẹ́ òun ló ń mójútó ó wá fi fún ọkùnrin tó jẹ́ rọ́ọ̀fìdí wà láwọn ìyẹn fasọ́lá al-khamsa wákàtí márùn-ún tó mọ̀ lọ́ra náà rọ̀fìdí tó padà wá sí wà pé rọ́ọ̀fì dí ní láàáyù sọ́lé tí ó kì í gírùn àwọn àádá ìlà rọ́ọ̀fì àbó padà sí rọ́ọ̀fì wàtàrà kàtọ́lá tí ó dẹ̀ fi múlẹ̀ tí ó ti fa ìnáhùn years sọ́kọ́nà yẹn kó ṣe pẹ̀lẹ̀ lábà súnmọ́ lónìí tá a wà yóò wá lóhun gbíjà àwọn tó ṣe wípé ọ̀rọ̀ wọn bó ṣe burú nìyí so torí àsìkò máa dá dómi báyìí náà الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أدعو كفر الله أطلع الكاتب أنا الله محمد abẹ́lẹ́ ọba sọ́nà àtàlá kó bá sọ́nà gbogbo àwọn afáwà lè sọ́tàpátá kó jẹ́ kí a rí wọn pẹ́ ní orí dáadáa gbogbo àwọn ibi tó ní ọlọ́ba sọ́nà àtàlá kó bá sáàjì wáyé ọdún fún wọn àwọn màṣáyé wa ti sọ̀rọ̀ púpọ̀ abatẹ́lẹ́ ètò ní ṣe pẹ̀lú ẹ̀rí láti sọ wa tó pọ̀ ìpínlẹ̀ àwọn iṣẹ́ àyè sọ wa ṣùgbọ́n ìtí àwa náà lè yára mọ̀ ilé ìdímọ̀ tọ́fẹ́ fi kún alkùránì ní afanajáàlù mùsùlùmí náà kẹlùmjìrìmù a lè fi mùsùlùmí kó lè wórí káfíwéta ní àwọn aláìgbọ̀rọ̀ àwọn ọ̀daràn tí wọ́n fi àwọn ìlú táwọn pẹ̀lú ìsìláàmù ni wọ́n máa máa fi há mínà nùkúsọ́ọ̀nù gbogbo olúwa ọ̀kan kù sí ká máa fi wọ́n wé iṣẹ́ à nígbà pé èèyàn mọ tí èèyàn sì in fact ọ̀rọ̀ ẹ̀sìn gbòòjọ yẹn lójú ni láwùjọ yìí tó látòjú rẹ̀ kàtẹ́ wọ́n sì lọ èyí tó lọ òkè kárí mùsùlùmí kan kó tẹ̀ á níwà ìdíkan lọ́wọ́ kódà èfè rí dájú lọ kọ́rọ́ bá wọn tọ́jọ́ nǹkan ìdájọ́ yóò ṣe kí ni ó lọ tó jẹ́ pé ní àwọn iṣẹ́ àyè àlèmọ̀ tó wọ́wé lùkẹ́ nítorí wọ́n fẹ́ pè á sákèèsí òní pé ní enikọ wa náà lẹ́nu àwọn ìlú tá ń bú yìí pé wọ́n lẹ́sẹ̀ àbí sáré lọ pé kékeré ni wọ́n pé amẹ́ríkà ò lọ́rùrà kẹtẹ abẹ́gbẹ́ ọkọ̀ fẹ́ lọ gbébẹ̀ lọ iran kọ́ lọ sàárọ̀ ní gẹ́gẹ́ bí onísúnà wọn ni wọ́n lò kó rọrùn fún ẹ láti lọ. tó fẹ́ lọ́kànbalẹ̀ kódà àwọn àfá tí wọn ń sọ̀rọ̀ yìí náà àfá o bùkátà kan lọ ẹ̀sìnládẹ́ bí alẹ́gbẹ́ àbí Chicago àbí bìkan àti ẹ̀lọ bẹ́tọ̀ àrọ́nù àbí bá tọ́ nílùú Iraq èwo olówù yẹn lọ ẹ̀rìfẹ́ làákàyè gan ọ̀dọ̀gba ah, èlé ìyẹn gbogbo kẹ bá ti ẹ̀yẹ ẹ̀kọ́ yìí onítúnà tó gbogbo bá ti ń wí yìí náà ń sìn ara àwọn èèyàn kọ̀ọ̀kan tá ń fi súnà wọn hàn láwọn àwọn ìlú lẹ́jẹ̀ lókè bèrè mọ́rọ̀ wọn ẹ̀yà kan tó yẹ pé ìmáàmù tó ń lọ́wọ́ gan kódà mọ́ṣáláṣí tó tún lò ọmọdé mọ́nà ká tọ́ọ̀pù òní ó ti rẹ lẹ́kítọ̀ yóò sẹ́dí ẹ̀ lórí gúrùpù gan fáwà kódà éèdì gan ọdún ìní sí ìrì àpá ní òkè tí ó ti fi súnà rin ilẹ̀ dáadáa jẹmọ́ sí ẹ̀rọ rùn ní ìran fún òní súnà yẹ́rọ bá tó bá ń tan ẹlòmíì mọ́jẹ kan tàn wọ́ torí tó ń ṣe ẹlòmíì kẹtọ́ bá ti pẹ́ nìkan gbéjà dání ó ti di mùsùlùmí gidi ni mo sọ fún ọmọ ìyá kan náà pé tí àwọn amadíyà bá ní dáúlà àbọ̀tẹ̀ kọ́ra ẹjọ tó bá sọ̀rọ̀ kẹjà lọ́la á sì ráwọn afá iṣẹ́ tòwọ́ ìsọ̀pọ̀ tiwọn. torí kí ni torí pé tẹ̀sí ń bá àwọn èèyàn jà kí wọ́n wò pé à kí làkídà àwọn ẹran tó ń bá ẹni kejì àwọn níwò tó bá ti bá yẹn lórúkọ pé mùsùlùmí ni àwọn. jẹ́mọ́ ìránì sáwọn sọ yìí ọgbọ́dọ̀ ìwọ́n tó bá ń jẹ́ umaru tọ̀tí umaru ní kan bí àbí tó bá wọ̀lú yẹn kẹ́rẹ́ ọlọ́jọ́ mórí ni o tó bá ń jẹ́ Abubakri alimúmúnù tẹ́mi alùmùmìnì àti súnà wọn wọ́n tó bá dé ọ̀dọ̀ àwọn ṣíà tó bá wọ́n bá gbọ́ Abubakri ajá wọn náà ń pè bẹ́ẹ̀ wọ́n tún wá lu ajá inú amadu pé Abubakri là ń ṣe kíni là ń lu Umaru ìwọ wá fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ọ̀fẹ́ mọ̀ gbọ́n ẹ̀rù pé ọmọ ìyá tó mo sọ ìmọ̀tàlásọ tó ń jẹ́ gẹ orúkọ Umaru náà ti tọ́ kọ jẹ́ bẹ́ẹ̀ lásán ò lè borí bọ́lọ́hùn kátó wá sọ pé ní ètò sọmọ́sálásí yín ní orúkọ náà ìkànnì àwọn àmbáfẹ́dọ̀ ilẹ̀ lárúbáwá tí ó jẹ́ ti sórí àtúntí kúrò ó nígbà tó ń jẹ́ àmbáfẹ́dọ̀ fúlù àwọn ní Iran ní sàárọ̀ ni àwọn ẹmbá ti pọ̀ níbi táwọn wà jẹ́ bí àwọn èèyàn ńláńláńláńlá àwọn abèrè fún mọ́ṣáláṣí ó ní wọn fáwọn o wọn fáwọn àgbẹ̀fẹ́ ọba wa mọ́ṣáláṣí àwọn iṣẹ́ àfẹ́fẹ́ mọ́sẹ̀jẹ́ yẹn lánìyẹn o ó ní wọn fáwọn mọ́ṣáláṣí yẹn ìgbẹ̀yìngbẹ́yìn ló wá láwọn ẹmbáṣí Saudi wá yọ àyè kan bí rẹ̀ mọ̀ bí kẹ́yẹn níwájú ta tàbí mọ̀ kí jùmọ̀ ìlú tọ́ lọ́tọ̀ lè rírun kí tí wọ́n nípa ní àwọn ẹyẹ àtàwọn tápè ní ìpìlẹ̀ kẹfẹ́rí iná fẹ́yẹ pé ó tún máa ń tàbí kọ́ nínú ẹ kí kọ́ tún fi súnà nílẹ̀ ìyẹn ló bá fẹ́ pé sára ọ̀fà ń bá wa pẹ̀ kásájí torí ọmọ yá ti ń tún dàrú pé ẹmọ̀ ìkẹyájú kan lọ ìkẹyájú kan lọ ní tó kẹ̀ẹ́ nílé ni pé àwọn gọ́ọ̀lìmù àti gọ́ọ̀lìmù ló ṣe wọ́n jọ jẹ́ àǹfààní tẹni pé kán lè ya ara wọn nílẹ̀ ìyẹn ni pé kélé kan egun eléyìí kélé kan egun eléyìí kọ́nà wà ló sábà bí bá wa onísùnnà torí pé ní tí ṣe àbá kọ́kọ́ gbalẹ̀ àlìmọ́n bí ń tẹ́ yàbí sọ̀rọ̀ ẹ̀ pé tọ́ka bá kọ́kọ́ wọ̀lú àkídà ní ọkọ̀ bàjẹ́ ṣí à ń pẹ́ra rẹ̀ mùsùlùmí àti kò ní mọ kọ́kọ́ wọlé lọ kí ó yẹ ó kàn fi àmù ní àkídà ní ọkọ̀ kọ́ pè sí wa ṣùgbọ́n àwọn ọ̀tá tó bá wọ̀ lù àkídà kọ́ làwọn sì máa ṣe kí ni wọ́n mọ̀ gbà lọ́wọ́ yẹn bí ká máa wọlé yẹn ká máa bàǹkà jẹ́ àwọn yóò sì máa rí bẹ́ẹ̀ ní mùsùlùmí lọ ṣùgbọ́n ilé ẹ̀sìn wa náà fẹ́ bàjẹ́ gbogbo táwọn àfáwà ń bá ọsọ yìí la gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ ká má fi ìtara gbé ọ̀rọ̀ ká má ètò rọrùn kéèyàn kọ́ra rẹ̀ mùsùlùmí o àbí bẹ́ẹ̀ kọ́ ni ètò ṣètọ́nù kan pẹ́ra rẹ̀ ní mùsùlùmí bàrí omi kún ní àkáfùlá ìgbà tó sáwọn èèyàn tó kò dẹ́ tí ò lè yára pẹ́ra rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n wọ́n tọ́ ọgbọ́n táwọn àfá ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ tó ń ṣe ọkọ̀ irú ìsìláàmù olóbi dání kí ni àdìsọ́kàn rẹ̀ kọ́lọ̀mà sọ́nà ọ̀tàálá tó sọ wá lẹ́sàn olórí ọmọ àdàkùn. Àkíyèsí eléyìí tí àwọn afá ń pè wá sí látẹ̀ka yìí tó sì jẹ́ òdòdó ọ̀rọ̀ tó náà ní àwọn kárí tí wọ́n ń tara sájù tó ti wá ní pé wọ́n bá pé àwọn tí wọ́n jẹ́ sódínà gidi ẹ sáyọ́ ní sálàbì alẹ́gbọ́n kan bá níyàn ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀lìmọ́mọ̀ tó máa <laughs> ọlọ́nkọ́sà ní oyin àìsàn tí ìdè yí ẹ̀yìn àtàwọn ọlọ́jọ́ kú orí jọ ọlọ́wọ́ bá ní fún gbogbo ìlàlà fi ọ àṣọ ọmọ kalẹ́ ní bí ọgbọ́n ọlọ́njẹ́ ọgbọ́n àwọn ọlọ́nṣe èrè ọlọ́n bá fún wọn láàkáì ẹlọ́pù tí ìbá wá sí bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ sọ báyọ̀ ní ìsàlá sí ẹkú pè wọ́n kéèkì èyí gẹ́rẹ́lẹ́ wọ́n ga ayé fẹ́ ìgbódùgbì náà sí kàfárá ọ̀pọ̀lọpọ̀ àmì èèyàn ní bẹ́ẹ̀ ní làákàyè bẹ́ẹ̀ ní òòlù tí ìbá wá sí bẹ́ẹ̀ jẹ̀má tí ó gbọ́n tí àwọn afáǹkà yìí kò yẹ àti ẹ̀ẹ́dẹ̀kẹsìtì fáwọn fún àkíyà torí alìpẹ́ nìkan rí ní bá ti ìfáùfá kìíyà ẹni ń sọ̀pọ́tì amẹ́ríkà ní ń sọ̀pọ́tì israeli ṣe iná ní ẹwọ ẹlẹ́mú ní àbúdí á gbóró ní ọyọ́ fún yíbà náà nílẹ̀kùn yẹn ní àtọ́ méjì àtàgbà tẹ́ ti á kọ ìlú ìmọ̀tẹ̀ sùn bí kan náà kí lè túnmọ́ láyé ní sálàfí bẹ́ẹ̀ tó bá wájú ọlọ́run orí ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ rádaràdà kan tẹ́ kan wà mọ́yà bí ò lé mélè bí ò lé rí bí ò mọ́pọlọ dání tẹ́ torí ẹ̀gbálé ayé ara yíyẹ́ nìí Wọ́n rí ní wọ́n ń kọ́ sí káàkiri káàkiri. Káàfà analyze ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí inú alùkùránì pé eléyìí ọ̀tá eléyìí dá. Àwájú ó pé àwọn eléyìí ọ̀tá ni wọ́n, eléyìí ọ̀tá ni àwọn náà ọ̀tá ni Èyí lè dá ìyá pé ọ̀rẹ́ ń bẹ nínú wọn. tẹ wá pè lọ́rẹ̀ ni àkídà ọ̀rọ̀ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹ̀ àfà tó ní kọ́mẹ́ntì. Ah, alhamdulillah ṣe rí máa rọ gbogbo àwọn àlùfáà wa lórí ọ̀rọ̀ yìí gbogbo ohun tí kálukú bá ní láti lè fi ṣe àwọn ọmọ ayá wa láǹfààní láti má jẹ kí ṣe náà wọlé tọ̀mọ́ ẹ̀dàpẹ̀já ṣe. wọ́n náà bá já pé ya àbárí nǹkan mi àrà tó bá ju pé lè lọ́n bá kárí oríire ńlá ni ọ̀la nínú àwọn fídíòsì àwọn sí àwọn fídíò yìí tí mo bá pàdé tó dá pé inú yóò máa bàjẹ́ òun náà ni lásìkò kan tí wọ́n ń sọdún tó bí a ṣe máa ń kó àwọn ọmọ lọ lábẹ́ àbí zoo àbí amusement park nǹkan kan tó máa ń mú àwọn lọ ẹnìkan wá ń ṣe tàbíù bí ó dábí tí ó sàmọ́ bá wọn kékeré sọ̀rọ̀ wọ́n ní aṣọ ẹ̀kọ́ ti àìṣẹ́ fi náà wọ́n á fi náà ẹ̀sà kó bẹ̀rẹ̀ àìṣẹ́ fi nà àmọ́ títí ìkéjì òdá kan mà wọ́n dẹ̀ ti tírẹ́nì wọn ní ibi tẹ́ láti wọ́n fi ipò ní àìṣà wà kí ló fẹ́ sọ pa ẹ̀ aṣọ kó wà nínú náà ìbò làbó bá kiri wà aṣọ kó wà nínú náà tírẹ́nì táwọn ẹ̀ ti ní nìyẹn tó wọ́n dẹ̀ ń pé máìkì sí gbogbo ọlẹ́rú lẹ́yọ̀kọ̀ kan fídíò yẹn mo ní so ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáwọn náà wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ sáwọn táwọn èèyàn ń sọ wípé táńgbàtàjẹ pẹ̀lú orúkọ ìsìláàmù tán fi ń ṣe wàhálà nílé táńgbàrá takùn lélẹ so torí ẹ̀ ló bá tó jásọ ọ̀rọ̀ tí ṣe kàtọ ọkùnrin sọ nípa wípé tẹ bára àwọn èèyàn kẹ tí wọ́n ń gbàrá ta fún ìráàlì lórí àlámàrí yìí bóyá láì màkàn àbí kó jẹ́ onífẹ̀ẹ́ ẹnu onífẹ̀ẹ́ ẹnu ni wípé òun ní kórìíra fún sáwọ́dí torí pé Ikhwanul Muslimun àwọn Muslim Brotherhood sáwọ́dí ti gbé lébẹ́lì burúkú lé wọn lórí wọn ò gbà wọn láàyè nínú ìlú wọn tòun ti wá ní kórìíra fún sáwọ́dí pé ìfọ́nù ẹ̀jẹ̀ kìíní kan tó kò wá sí nǹkan kan tí sáwọ́dí lè rí ṣe lọ́dọ̀ wọn mọ́ ó ń bẹ́nu àti ń sọ̀rọ̀ náà tó já pé gbogbo tara àtọ àwọn àfáà ti ń bẹ lábẹ́ ìjọba o ẹ̀ ń sọ pé ìtàn àwọn àfáà tó wà lábẹ́ ìjọba àwọn ìjọba ti rí ẹ̀yìn tẹ̀fẹ́ wò wọ́n àwọn ìjọba ti wá ń bì yìí kọ́lọ̀ ń bá ní fún wọn nílùú ṣe kó bá ní fún wọn tó kó bá ní dúró sí wọn ẹ̀yin fẹ́ wọ̀ wọ́n kẹ́yìn náà jáfa àlábẹ́ wọn nìyí ẹ̀dẹ̀ ń takú àwọn àfáà kan tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn ìjọba nílùú kan bí àwọn Saudi irú aburú wo nìyẹn tó torí ẹni tó yá fún ní orí ìwọ́n yóò máa gbèjà ṣíà Iran yóò máa sọ̀rọ̀ ìgbésí Saudi ẹlòmíì tó wájá pé òun ò mọ̀kàn ìkàdá òpin ẹta bá ní káwò ìkan sísan ju ìkan lọ ẹ̀dá fún ibo ní sí àwọn burúkú ìyá ọ̀tá sọ yìí ibo náà gbà sàn ju amẹ́ríkà lọ báyìí ta ló lè dájọ́ fún wọn nípa tí ń sọ̀rọ̀ ẹgbẹ́ alhàmìnà iye owó wà fi jánà ẹni bá lè sọ mo ti challenge nínú fídíò kan tí mo ṣe pẹ̀lú bá lè sọ náà tí ń sọ̀rọ̀ ẹgbẹ́ alhàmìnà iye fi jánà kó jáde kó wá sọ ká kásùn jáde gbogbo ń tà ń sọ yí pátá àkídà tí ń bẹ lágbára kàmínà ìyẹn ó lè láwọn ọ̀rọ̀ míì tí ó sọ pé ẹ òun yọ̀ǹda fẹ́nìkan pé kó máa sọ̀rọ̀ sáwọn àbú àwọn tó jáwọn rùmọ́sù súnà kó máa sọ̀rọ̀ sáwọn sọ̀hábà ìyàkíyà lásán ni irọ́ ló pa torí pé tẹ bá lọ kásíra rẹ̀ ọ̀rọ̀ tó ń gẹ́gẹ́ sọ sáwọn sọ̀hábà òmọ́ ní kékeré àló ń fi ẹ̀wọ̀n Abdurrahman ibùdó àwọn gbogbo àwọn tí wọ́n já wọn márùn yàtọ̀ sí àlì yẹn ní àti gbogbo àfàábà tó kù gbogbo wọn pátá ẹ̀rì ríbi kan tó ti sọ̀rọ̀ díẹ̀ láàrin òkú wọn àmọ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn nǹkan bí àwọn mẹ́tẹ́dáàj ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ díẹ̀ láàrin òkú wọn. so síra wọn dájọ́ lé wọn lórí sẹ́yìn òka síra wọn ni so torí ẹ̀ àwọn lẹ́yìn náà wọn sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbá tá a bá ń sọ̀rọ̀ sùdí ọ̀ owó fún wọn ni kéèsì wọn tó ti ní àgbèjà amẹ́ríkà amẹ́ríkà tó pé owó fún wa ní. àwọn wá ń sọ pé àjà àjà fún amẹ́ríkà àgbèjà fún ìránì sóye kódà àgbèjà sáwọ́dí òdodo làwọn ń gbèjà láti ń gbè lẹ́yìn. sọ àwọn ń bẹ náà ń pè ìjọba sọwọ́ ìránì àti sọwọ́ amẹ́ríkà kọ́lùn ọbú rẹ̀ yẹ wọ́n lè báwọn àfa wa ti sọ tòkó wá gbé e sọ́wọ́ àwọn ẹni ọlọ́run tí wọn ò ní ṣe àwọn èèyàn lọ́nà tí wọn ò sì ní ṣàkóso lórí ilẹ̀ tó ń bá wa sọ torí ẹ̀ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́rọ̀ àgbà. alhamdulillah fún salatu wa salamu ala rasulillah amma ba'd aláwọ̀ fún Allah subhanahu wa ta'ala ìkẹ́ ọlọ́run wọlé ọlọ́run fún ṣẹlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn mashayikh kiram tí wọ́n ti ń dá sí ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ tí ó wúwo nínú òṣùwọ̀n ẹ̀sìn látàárọ̀ tí wọ́n ti ń dá sí pẹ̀lú àgbọ́yé tó yẹ kóró lọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ṣe ńlá rẹ̀ sallallahu alaihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn ẹni rẹ̀ àwọn ẹni jọ́kìní àná abẹ́ Allah subhanahu wa ta'ala náà ó bá sẹ́yìn kò ní orí dáadáa ọ̀rọ̀ ní ju ó darí rẹ̀ sọ́dọ̀ àwọn àfà ní markaz alùsùnà jama'a ní àkókò àti gbogbo ẹ̀yin tí ẹ̀tún orí bẹ́ẹ̀ náà nílẹ̀ yorùbá nílùú kọ̀ọ̀kan tó ní kálukú wà mo kí ń kú iṣẹ́ ẹ má kagara وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون fìtínà ìfọwánà mùsùlùmí ìgbà tó bẹ̀rẹ̀ ní 2017 ẹ̀yìn náà lẹ́gbẹ̀ òjùlọ ẹni tí ó bùnú bùnú ẹni tí ó yìnyín lábẹ́nú yìnyín lábẹ́nú ẹni tí ó sì bá yín sọ̀tá bá yín sọ̀tá ń gbò padà yá òdodo padà fi ojú hàn ẹ máa bá ti yín lọ bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n wà nítọ̀ọ̀hún gbígbà pé tí wọ́n ń sọ yẹn ń fẹ́ nínú àdùn yẹn ni ẹ máa bá tìyìn lọ ìyẹn jọrọ àkọ́kọ́. ọ̀rọ̀ kejì nínú ṣíṣe ọlọ́run tí ó sì lè yí padà ní pé wọ̀rọ̀ àkúlè fìtìnà tí ń nìyẹ̀mà gbogbo tí bá ń ṣẹlẹ̀ tí ń jẹ́ àdánwò láyé bàbá ti lò ó Islam ti gbé kalẹ̀ á padà dúpẹ́ fọ́lọ́n lẹ́yìn ẹ̀ fìtìnà ìwádìí mùsùlùmí ó padà bí bí orí àbí òbí orí gbọ́dọ̀ bí orí torí gbogbo alẹ́kọ̀ọ́ káàbì sí tẹ̀míyìzù bẹ́ẹ̀ lẹ́lẹ̀ hápí pàlìbáwọ̀pẹ̀ àwọn olè na ni etí ń lọ lọ́wọ́ yìí yóò padà tó àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn síta nínú àwọn olùpèpè tẹ́lómi náà ó fi olùpèpè n'i wọ́n tí wọ́n náà ti fẹ́ máa ṣe méjì wípé àwọn àfá àwọn alámọ́kòkò yìí láwọn lómìn tí wọ́n ń sọ pé ìránù báyìí ni wọ́n báyìí ni wọ́n yìí kí ni tí wọ́n tó ń sọ yìí tí tí wọ́n tó tí ìrìn lẹ́mìí ti ẹ náà ìwọ́n náà sáà ní sùúrù máa bẹ lọ́hùn fún òdodo ọ̀nàmà torí pé wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ síwájú ṣùgbọ́n àwọn kan yẹn ń dàrú máwọn èèyàn lójú títorí wípé ìránù sọ wípé àdáwọ́lẹ̀ ìsìlámíyà làwọn fi ń operate wọ́n ti clarify ogun tó ní ṣe pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ kẹta ìbílẹ̀ padà dùn Sheikh Yusuf Sheikh Abu Ghani wa Sheikh Kamal gbogbo àwọn àfà dáadáa wọ̀nyí àwọn àfà ní bẹ́ẹ̀ wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe tó ń gbà tí wọ́n ti sọ̀rọ̀ débẹ̀ ah, òun ò rí pé àbọ̀rọ̀ ní yá síbi ọ̀rọ̀ yìí ni wọ́n gbà tí àwọn Sheikh Abu Sofia tí wọ́n kàn mọ́ sí mo rí wípé ibi dáadáwò ga ti wọlé lélẹ́ yìí ọ̀rọ̀ tí àwọn Sheikh Kamal padà wá sọ lẹ́lẹ́kejì yẹn àwọn wá fẹ́ lójú níwọ̀nba sẹ́rídẹ̀ èdè fìtínà tí àwọn tí wọ́n jẹ́ olùkòkò sàlàfíà ní nígbà ogun ìṣòwàn fìtínà ìṣòwàn yẹn á tún kàn mọ́ eléyìí náà torí pé mi ò tí ì ohun ìyà kí ó ya ìfọwọ́nù kò lára ṣíà mi tí mú ìyà tí ó ya ṣíà kò lára ìfọwọ́nù mùsùlùmí kí wọ́n fi ra ní ṣe àpẹẹrẹ kan nígbàtà ń bẹ ní ilé ẹ̀kọ́ gíga kan nílọrin ẹnìkan nínú àwọn ẹlẹgbẹ́jẹgbẹ́ yẹn wọ́n fún mi ń jíra kan ní ọjọ́ friday wọ́n ní tọ́jú ẹ̀ pamá lọ́jọ́ monday tá a fàdé ilé ẹ̀kọ́ padà wọ́n ní ṣùgbọ́n má ka ọ̀ ìyẹn ṣe tó ń súnà dáadáa kó fọ́mọ kí ó ń súnà ń kíra ó sì ní kó má kà nígbà tí èsì kíra náà ń kà gbogbo lárúbáwọ́ yé mi ní má kà yé mi tí mi mọ̀ pé mi tí ní àkídà tó dúó déédé irú àwọn nǹkan tí ń dàrú mọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú iná ń sì ń dàrú mọ́ èèyàn náà lójú gbà yẹn ọ̀làjú àwọn ń bẹ lára mùsùlùmí kò tí ì yé èèyàn dáadáa tó ń gbà náà mo bá ka yẹn lọ́jọ́ Friday nìkan ní tí ìwọ̀nú chapter one mo ti ń dáùt àbúbákẹ́ mi ìdáùt ẹ̀ lórí wípé àbálábò sí ni ó jàǹbá ìjà kìláfà gbàmáàlì lọ́wọ́ mo ń dáùt ìsìláàmù ẹ̀ mo dáùt ìsìláàmù Umar bẹ́ẹ̀ mo ń dáùt ìsìláàmù Usman àgbákò tíṣà tọ́nà wá ti fẹ́ mi lásìkò yẹn ni wípé gbogbo tí mò ń kà yìí ìrun tí mò ń kí látọjọ́ náà títí di monday kenya àtẹni tó padà ríra wa tí bá ti wà lórí ìrun ṣẹ̀tọ́ ló mọ̀ bí àwọn nǹkan mo kà yẹn wá tó o ti gbà lóòótọ́ gbà púpá kí mùsùlùmí ni pẹ̀lú tó ti kà yẹn tó o ti gbà lóòótọ́ lódodo pé mo rò pé mùsùlùmí ni tó o gbà lódodo pé òsùnmáà pé mùsùlùmí ni tí mo ń wá sí ní nínú ọpọlọ lórí ìrun nìyẹn mi ìgbádùn ara mi psychologically ibù gan bẹ́yàn bá ń wò lójú ìfẹ́ ní ìdá tẹ́mà ohun tẹ́yàn ti gbàgbọ́ ń jọ wọ́n ti bíyàn pé bó ṣe ríre tí ẹ̀dá ń ka tíra àárín wákàtí kan tó ti dá ogun ẹ̀ ló ti dánú lọ́pọ̀lọ́ èèyàn èèyàn bẹ̀rù ìgbà tó wá ju mọ́ndé ẹ̀mọ́ àrùn ọba fa yẹn lára àwọn student tí wọ́n jẹ́ aṣáájú wa náà ni ó bá fún wọn tíra yẹn padà wọ́n ń wò ní wọ́n ní kí ló ṣẹlẹ̀ ló mú ti ka tíra yẹn ibi mo ní kó mọ́kà ẹ̀sẹ̀ wá fún mi tí láti nìyẹ́kà bàbá nínú ìṣó alọ sínú láìpẹ́ àwọn alọ wọn mẹ lọ sí ṣẹ́ẹ̀fù sẹ́ẹ̀fù ọ̀họ́ ní muslim tí lọ máa kà nípa bàbá yìí sọ̀hárà àwọn àhàdíìsì yẹn ló tẹ̀ wá kẹrìsà gbogbo àwọn ṣùgbọ́háàkì yẹn ló tẹ̀ tún àbúrò èèyàn jẹ́ nípa àwọn sọ̀hárà wọn yìí tó bá ṣe wípé nǹkan kan ò máa ń sí láàárín àwọn mọ̀yí àti àwọn ìran kò sí ń tó burú jẹ́ ní padà dámi lẹ́kọ̀ọ́ nípa tíra yẹn nípa ìfèsì kí ló jẹ́ ideologies àwọn ẹ̀kọ́ àwọn ṣíà kí ló kọ tíra yẹn àṣíà ìjú hum ahlus sunna wal jamaa pòfẹ́sọ̀ kan ìfẹ́sọ̀ fàmìsì ló kọ tíra yẹn náà bẹ́ńtà àwọn tí wọ́n sì fún mi tíra yìí àwọn tí wọ́n ń jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n rí aburú lára ẹ̀kọ́ wáàlì kété pé wọn ò rí rárá o wọ́n rí o ṣùgbọ́n gbà wípé àwọn jọ sí ẹ bọ́ọ̀dì kan bọ́ọ̀dì ẹni pé à ń fẹ́ islamic caliphate à ń fẹ́ islamic government so ńgbà àtijọ́ pàdé ń bẹ̀ yẹn gbogbo ohun tí ń já sí pé ìránù ń dánwò wọ́n bú aisha wọ́n bú abubakar wọ́n bú gbogbo yẹn ẹ̀jẹ̀ apájì kátà ní islamic government náà tẹ́bá wọn apájì jẹ́ ní islamic government tẹ́yìn ń kílèmù yẹn talẹ̀ tí ó rúlù ayé sheikh wọn ni ó rúlù àbí ṣíà àbẹ́ẹ̀kù mọ́ wọn ní fifty fifty tí ṣíà ti ń gbà fẹ́yìn rèé kò fárò nìyẹn àgbàtẹ́ bá gba gbogbo tí àwọn gbà gbọ́ yẹn gbọ́ tẹ́tí jẹ́ mùsùlùmí. ó yẹ kẹ́sì rántí ọmọ ìyá wa dáadáa yìí mo fàbọ̀ láti Jos ẹ̀sìn rántí ojú wọn dáadáa. à ń sọ ọ̀rọ̀ yìí tó jọ bẹ́ẹ̀ ní Sudan jọ náà sọ wípé wọ́n ń ṣe àgbòrò ṣe ní Jos àwọn jọ ń kírun papọ̀ mọ́ṣáláṣí àwọn àwọn ìgbẹ́ yìí tó bá ti dẹ̀yìn áfẹ́ yóò mú kíra kan jáde bísùn muslim yóò mọ̀ wá kan tó wà náà jáde nígbà tó yẹn ń sàkárò ń ṣàdúrà kò sì ní yọ́lẹ̀ka yóò máa ka jáde pé Allahumma ilà ànàbà bàkìrì yóò máa ka sókè ni àwọn náà tó jọ ń kírun yìí àwọn òkú gbèdè lárúbáwá lẹ́yìn haúsá àwọn táwọn ń gbọ́ àwọn challenge yìí ah, gbogbo rọ̀lẹ́ kí ni Abubakar ṣe tó ti pọ́fẹ́tẹ̀ rúmọ̀ òṣùmá ló wá ní à gbogbo ẹni tí ò bá ti gbàgbé ní èpè láwọn ẹni níwájú ọlọ́run ẹni èpè náà ló náà ẹ dákun àwọn àfáà wa wọ̀nyí ọlọ́run fi wọ́n tẹ́ wa nílẹ̀ Yorùbá káàkiri ni wọn sì ń sọ̀rọ̀ fẹ́nu gbogbo kódà bí wọ́n sọ̀rọ̀ àlùwàlá bí wọ́n sọ̀rọ̀ ọ̀háì àti ìmọ̀ àwọn kódà ẹni tẹnu bá gbénu wọn tó bá ti sọ tó máa kó rí ọ̀rọ̀ mi wọ́n tún jáde wọ́n tún kọ̀ lẹ́kì ara wọn ẹja farabalẹ̀ pẹ̀lú wọn o gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó ń sọ nǹkan lè káàkiri yẹn a lè rí òdodo ẹ̀sìn mọ́ lọ́dọ̀ wọn o ọmọ tẹ̀ tó ní kálukú ṣe lẹ́lá ìlà Ẹ̀dá kan máa bínú. الحمد لله رب العالمين أحبكم الله سبحانه وتعالى في ìbéèrè ní àṣíkà ilé ọ̀pọ̀ ọ̀ṣọ́ ìkọ́ àbẹ̀rẹ̀ ọmọ aláàtùmáhánà owó ààrẹ òfin ní àgbẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní kí ẹ̀rọ pẹ̀lú dada ẹ̀rí lábẹ́ ẹ̀bà tí àwọn bí i lọ́lọ́rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ sá ààrẹ ọjọ́ ọ̀tọ̀ ṣe ìpàdé wọ́n wá sí láti ìlú sí ikú ara sí alákùnrin ọ̀rọ̀ àríwá ọ̀rọ̀ ọ̀dọ̀lá wọ́n bá sọ nínú síjọ wọn ilé kàrí wọn pẹ́ lórí dáadáa bákan náà lágbẹ̀ẹ́ kí àwọn ṣẹ́kọ̀ọ́ Yusuf Habibi أكان لكنا عن شيخوة أحمد سعد أكان أكي عن شيخوة الصعيد سعد أكي بقولك وقال لك وفتلا جزاكم الله خيرا في الدنيا والآخرة Thank نعم. you. الحمد لله والصلاة والسلام على رسول الله هذا وقف ولوما ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá kí ó ṣe wa pàápàá jùlọ àwa elétò prógámù yìí lọ́dọọdún kó gbà ní fún wa kó kàkún òtùnwọ̀n ìfẹ́ rí wa ó kéré lójú wa but ètò tóbi lójú àwọn èèyàn ni tẹ́rí tí wọ́n máa lo abẹ́bí wa láti àdírẹ́sì ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹgbẹ́ kí n fi ilẹ̀ ìbàdàn wípé àìmọye àwọn èèyàn ni wọ́n wà ń ta tó ṣe wípé wọ́n ń retí wọ́n máa páwọn àfà máa lo abẹ́bí yìí láti treat àwọn iju kọ̀ọ̀kan táwọn ọ̀rọ̀ bá dẹ̀ ń tẹ̀lẹ̀ báyìí tẹ́rí tí wọ́n tá mọ̀ yẹn ó kéré àwọn èèyàn wà ń lẹ̀ dídàkejì ẹ̀ tó wà pẹ̀lú wọn so àwọn dídàkejì wà pẹ̀lú wọn yẹn ó gbọ́dọ̀ jẹ́ ìgbárata fún àwa náà ọlọ́run kó lò wá ní sábàbí ire fún ìmọ̀nà àwọn èèyàn gbogbo ẹ̀rí táwọn àfáà ti kó wá gbogbo ẹ̀ náà lẹ̀rí èmi kan tó fẹ́ ṣe àwọn ọmọ ìyá sákèésí kan ṣẹ́rí gbogbo bí àwọn ìfẹ́ kì í ṣe lọ inú bí tábúrú ẹ̀ pọ̀ sí jù orí àwọn social media yẹn ni o orí àwọn social media èmi ni Facebook ni Twitter ni WhatsApp ni àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tẹ́rí pàápàá jùlọ ìgbà tó ti dogun èmi ni àwọn àlátùdì àyà propaganda machinery wọ́n ti fẹ́ di ẹ̀gán to the extent wípé irọ́ ti pọ̀ jù kòrọ̀tí pé táwọn yẹn ti máa píkà àwọn ọ̀rọ̀ yìí orí social media ní o àwọn èèyàn dẹ̀ ti forí kó fáírọ́ọ̀sì púpọ̀ dáadáa mo ń sọ fún àwọn ọmọ ìyá kan bí ọjọ́ mélòó kan sẹ́yìn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ ojú àwọn èèyàn dá ó dìgbà tó bá lọ tán ká tó máa burú tó bí galẹ̀ Tẹ́rí àti àwọn ọmọ ìyá tí wọ́n fara lóní túnà, àwọn tó jẹ́ àwọn àfá òní túnà, wọ́n ń kó tí àwọn mistake kankan lórí ọ̀rọ̀ sí àtúnṣe wípé àkóbáyà àti kọ́mọ̀ bàdìkẹ́ lápòtà ni wà ní. Nígbà tí kí ní bá kápò lẹ̀, ọlọ́run má jẹ́ ká rí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ ìyá tó ṣe pé súnní ni wọ́n tẹ́jẹ̀ rí pé wọ́n ti gba ìtarajẹ, wọ́n dẹ̀ ti ni látara ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lẹ́nu àwọn àǹfààní, àwọn ètò wà confused torí pé àwọn tí wọ́n rí bí àfà súnà àwọn ni wọ́n sọ débi pé a rínú àwọn àfà tó rínú àfà súnà ó ní ẹ àwọn Israeli wọ́n àṣẹ́dá àwọn Ìránù náà wọ́n àṣẹ́dá tẹ́lẹ̀ ní onímọ̀ kíkù kankan mọ́ka dúró ní o gbogbo àbáyí sọ̀rọ̀ inú mọ́kọ́lásí gbogbo àwọn ikú àtúnwọ́ wà ní mọ́kọ́lásí ẹ̀kílẹ̀ mọ́nímọ́ kíkù wọn wàláì ó wà lórí skrin wà lórí tẹ̀síṣẹ́ èmi fẹ́ pè wá sákìyèsí ẹ dákun torí ọlọ́run a lè mú ìmọ̀nà wa lórí ọ̀rọ̀ yìí lórí social media o irọ́ ti pọ̀ wọ́n ti ní àwọn propaganda oríṣiríṣi tó jẹ́ wípé àti tí èmi làwọn ẹlẹ́gbẹ́ ni àwọn ti jáde àwọn Iran náà wọ́n ti ti wọn jáde rẹpẹtẹ tẹ̀tẹ̀rẹ̀ tó dáràn jù fáwọn di ìrìn bí ẹni wípé kò tiẹ̀ sí dáadáa kan oore kan lára Saudi àtà àwọn tó gbé ẹrù nítorí jù àwọn tó jẹ́ onísúnà ni ọ̀pọ̀lọ́wọ̀n bá lékè ọlá ó sàánú wa káwọn ọmọ checkmate ara wa lórí ibo là ń wò lórí social media tó kan pé ó rí lórí social media ó wọ àjẹsíra òun náà ti di kíni òun náà ti di analyst lórí yìí òun náà tábàdẹ̀ fíkì virus ó yára lórí kíni lórí àwọn social media orí pé dizak ṣe spider hamza àwọn tẹ àáràbà ti ní ìyẹn gidi tẹ́bá lọ wo àwọn péjì wọn ẹlòmíì èpè torí kíni torí wípé irọ́ tó gbé wá wọ́n káńtà ẹ̀ pẹ̀lú àwọn fásitì ní ìpínú ọ̀rọ̀ tẹ́sọ yóò rí bẹ́ẹ̀ bó ṣe rí lélẹ́yìí àfi ká ṣe kíni ká tọ́ wa ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá ó kìlọ̀ fún wa sọ́rọ́tù nìta ìpọ̀nà ọlọ́run wà ìdájá àwọn amúrún nínú àmì ní àwìlẹ̀káwù àbá òbíyè bọ́rọ̀ kan máa tẹ́lẹ̀ lórí bóyá tó ní ṣe pẹ̀lú kọ̀ọ̀kan balẹ̀ ní àbí ìdẹ́rùbá ní táwọn bá ti mú wọ́n ni wọ́n kàn máa fún àná ni ẹ social media ká má jẹ́ kí ni ẹ jẹ́ ká ṣe sùúrù fáwọn àfà ká tẹ̀lé wọn lórí òdodo bí wọ́n mú wá fún wa lẹ́yìn bàtà wọn tó ń ṣèdájọ́ lórí ọ̀rọ̀ àwọn ṣíà ẹni pé tí wọ́n ń tì tiwa ní wípé ẹ̀ pẹ̀lẹ́ kan yájú kan lọ ní tí wọ́n gbé síwájú fáwọn èèyàn nìyẹn pé ṣé ẹ wá kọ̀ǹsídà ṣíà mọ́ àwọn ìsírẹ́lì ni ìdájọ́ àwọn tó jẹ́ àwọn ìsírẹ́lì ni làwọn us ni a mọ ìdájọ́ wọn lórí kíni lórí aburú tí wọ́n ṣe fáwọn mùsùlùmí ọlọ́ọ̀bà àlejò láròyìn àwọn fún wa الناس على للذين عملوا اليهود والذين أشركوا àwọn tó lé kókó tó ṣe wípé wọ́n jẹ́ bẹ́ rí ní àwọn mùsùlùmí látàn àwọn yẹ̀wúdí ọ̀rọ̀ wọn ti clear bóò ní tàwọn Iran tó clear sí wa ìdá ń gbé fún wa lókè yẹn sóhun la máa dì mú a ní láti tẹ̀lé ọ̀rọ̀ ìyẹn làwọn àfáà tó ń tú pẹpẹ ọ̀rọ̀ tí wọ́n ń kà jáde bọ́n torí ọ̀rọ̀ àwọn àfáà ní pé alìṣọ́kùnmọ̀ àìlàṣẹ́ ì fárú àǹtọ̀tọ̀ wò ṣe ẹ má gbé píkṣọ̀ ń tẹ́rí lókè fún wa wọ́n fẹ́ kọjú àwọn nǹkan kan sábẹ́ kan wá gbé àwọn nǹkan míì lókè fún wa wọn ni Islamic Republic of Iran kí ló wà lábẹ́ Islamic Republic wọn yẹn òun ni táwọn àfáà ń tú jáde fún wa tó dà kárọ̀bà ṣe ní tèk abẹ́lọ́ọ̀bà nìjọlá ó gbogbo fún tawhid ó rẹ̀ ṣírkù àti dídíà kọ́nọ̀bà nìjọlá kó bá parí wọn wọ́n náà wà lẹ̀. náà kọ́nọ̀bà kí wàá ṣàlékún dáadáa wọn aṣáájú kọ́ agẹ́gẹ́ tí mo sọ ọ̀rọ̀ tí ó kẹnu yìí tó dẹ̀ kí àyànjú ẹlòmíì tó jókòó ń bẹ̀ àwọn ìbéèrè ń bẹ̀ ní Ah, ẹlòmí tó ṣe pé lè máa ní opportunity àti ìbéèrè àbí kásìkò mọ́tò láti lè dáhùn ìbéèrè rẹ̀. àjàmá mo fẹ́ kí gbogbo wa àtàwátà ajá àfà àtàwátà ajọ́ mọ́ kí ó gbogbo wa ẹjẹ́ àsomọ́ Kùránì wa. àti abáráwọn tí wọ́n ń sọ wípé ní tó wà nílẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ wípé èèyàn kan ó gbádùn èèyàn kan ó gbádùn kọ́ ló wà nílẹ̀ ẹni yẹn sọ látara wípé kí ni ó fẹ́ try láti dá mi lu difference in the àkídà tó ń bẹ láàrin àwọn àlùsọ́nàtì wal jamaa àti àwọn àṣẹ àwọn àwùjọ táwa ní nǹkan tó ń bẹ ńlẹ̀ ọ̀rọ̀ pé wọ́n yẹ èèyàn kan jẹ́ ní ọ̀rọ̀ wípé èèyàn kan kò fẹ́ jẹ́ kí èèyàn kan kó ṣe nuclear èèyàn kan ó fẹ́ máa jẹ gàbá lórí èèyàn kan ní so ẹ ká mọ́rọ̀ àkídà kí agbèsẹ́yìn a wa èèyàn tẹ́ ló yan èèyàn kan jẹ́ yìí ìyẹn àwọn Yahudi àbí Amẹ́ríkà tí wọ́n yan Iran jẹ kí ni àṣepọ̀ tó ń bẹ láàrin Yahudi àti Amẹ́ríkà àti Iran tẹ́lẹ̀ ìyẹn àdáwọ́lá al-Khomeiniya ìyẹn gọ́ọ̀mẹ́ntì tí Khomeini gbé kalẹ̀ ìgbà tí Khomeini ó dé orí oyè ní 1979 àwọn tó ń ṣe rọrùn fún tí ọlọ́run lòun sábà bíi bó ṣe débẹ̀ àwọn náà ni àwọn tí wọ́n ní iṣu pẹ̀lú ẹ̀sìn ṣèbí France ló wà ló ti ń ṣe àwọn kútọ́bù nàríyà àwọn wá àti tó le koko tó ń sẹ́ǹdì ẹ̀ sí àwọn aráàlú pẹ̀lú kẹsẹ́ẹ̀tì sheikh yusuf kọ̀ọ̀bọ̀wí nínú tíra rẹ̀ fíkò jihad wọ́n ń sọ wípé wọ́n máa pè ní àfáà kíní kẹsẹ́ẹ̀tì àti ìpẹ́tù kẹsẹ̀tì rẹ̀ làwọn aráàlú fi rìvóòtì kéèsì ìjọba sáàbàlọ́wì tó ń bẹ́ẹ̀bẹ́ èmi kọ́ mọ̀ sólé yíó ẹbá wo fíkù jihadi alkọ̀rọ̀wí ẹmá bá ń bẹ́ so in tí amẹ́ríkà ọ̀rẹ́ sáà ni wọ́n jẹ́ sáàjọ́ rẹ̀ wọn ṣùgbọ́n pàtó ní pé sáà òwúlò mọ́ kò fẹ́ ṣiṣẹ́ báwọn ṣe fẹ́ kó ṣe mọ́ wọ́n gba afẹ́gbẹ́ kan permanent interest ló wà kò sí permanent French ó yẹ ní permanent interest òun ló wà lọ́dọ̀ àwọn olóṣèlú kò sí permanent French lẹ́ẹ̀fẹ́ olóṣèlú kan ẹni tó bú lánàá òun àti àádọ́ rẹ lónìí ẹni tí wọ́n jọ rẹ̀ lónìí ó bá dọ̀la wọn ó búra wọn ìwọ tó bá ń dàmú ààrẹ lórí yóò kàn waste time ààrẹ so ìjọba France amẹ́ríkà britain àwọn náà fún Khomeini ní sọ́pọ́ọ̀tì tí ó fi di pé ó dé pléènì france ló gbé wá sí iran ṣẹ́rá wọn tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan àwọn ìwọ́n mùsùlùmí second plane tó máa láǹdì ní iran níjọ́ yẹn plane àwọn tó gbé àwọn àlìkọ́n mùsùlùmí yìí àwọn bíi yusuf naga àtàwọn yòókù rẹ̀ lọ́jà àwọn olórí àwọn ìwọ́n láti wá congratulate wọn tẹ́ ẹ bá ka tíra ọmọtúnà bẹ́ẹ̀nà kọ̀rọ̀lẹ́yìn tí Qaradawi sọ ó ẹ̀sàbíṣì pé gọ́ọ̀mẹ́ǹtì ìsìláàmù méjì lórí ilẹ̀ ìkan ní Iran ìkan ní kíní ìkan ní Sudan tàbá ka tíra tí mo sọ yìí ọmọtúnà bẹ́ẹ̀nà kọ̀rọ̀lẹ́yìn ọ̀fìn ilẹ̀ tí wọ́n yin revolution Khomeini tí kò ṣe gbàjọba so ìgbà tó yá ó di wípé iṣu bẹ́ẹ̀lẹ̀ láàrin Iran àti kìnì amẹ́ríkà bẹ̀rẹ̀ sí ní ìṣù díẹ̀díẹ̀ so nǹkan yẹn lọ bẹ́ẹ̀ so àwọn kanú àwọn Hezbollah àtàwọn kìnì Iran náà wọ́n mọ̀ wọn ọmọ amẹ́ríkà kan wọ́n mú wọn ní hostages tó ṣe pé ìjọba amẹ́ríkà ní àsìkò Jimmy Carter ní bákan náà eh, Reagan wọ́n ní láti máa fún Iran ní wẹ́pọ̀n lábẹ́ẹ̀lẹ̀ nígbà tó ṣe wípé òun àti Iraq jọ ń jà ní nǹkan bí 80s yẹn so kí mo fẹ́ lò bí báyìí òun ni pé àwọn táwọn kan lónìí àwọn alìkọ́n muslimun àti àwọn tẹ́sí òye àwọn tó ṣe pé wọ́n ní wọ́n bí lọ́ngì tí alìkọ́n muslim àwọn tó fẹ́ ká máa mọ̀ wípé àti ah, máa gbé ọlá fún ọ̀tá kèfèrí lórí ẹni tó jẹ́ mùsùlùmí the same kèfèrí tẹ̀ ń sọ yìí náà náà ṣe bó ṣe dórí oyè àwọn náà náà fún ní weapon secretly nígbà yẹn ni so ìgbà tó lè ń bá tí òun àti sàdámù jọ ń jà wọ́n tún fún sàdámù náà ní weapons ẹ máa wo permanent interest so nísẹ̀yìn tó bá tí mo gba ọ̀sán èyí tábẹ́ẹ̀kà ń ṣe ń sí òní jọ lójú torí pé bóò ló ṣe máa fún sàdámù sẹ́yìn ní weapons secretly ó lè tún máa fún eléyìí náà ní weapons secretly ọwọ́ ṣe kí ni wọ́n dojú kọra wọn tó wọ́n ṣe kí wọ́n para wọn tó ṣe ní àwọn èèyàn lófò lọ fún odidi ọdún mẹ́jọ tí kò fèrí tó wá kú 1989 kò tó rí pé àdíkàmínà ìyẹn gbà lọ́wọ́ rẹ̀. náà Yahudi ìkẹ̀kẹ̀mọ́ra mọ́níkà kú alkùránì wa dáadáa ṣẹ́rí ìjà tí àwa ní pẹ̀lú Yahudi ìjà kídà ni o ìjà ẹ̀sìn ni o ti máa ní àwa that is mùsùlùmí gidi mọ́ sọ kò ń ṣe mùsùlùmí olóṣèlú o kò ń ṣe àwọn lọ́balọ́ba mọ́ sọ mùsùlùmí tí ẹ̀sìn yé tó ṣe pẹ̀sì yìí tó ń bẹ láàrin wa àti Yahudi kí ni ọ̀rọ̀ àkídà ọ̀hún ni ìtàn fi di mọ̀gbúrí àléyìn ọ̀rọ̀ àkídà ni ìtàwọn ọ̀nà tọ́lá fi di bọ̀ọ̀lù ọ̀rọ̀ àkídà ni kò ń ṣe ọ̀rọ̀ ìtọ́ ní ṣe pẹ̀lú ayé èèyàn kan gbagbára èèyàn kan òjú agbára èèyàn kan ṣe kìíní ìyẹn kọ́ èèyàn kan látọ́mí bọ́ọ̀bù èèyàn kan èèyàn kan ní wọ́n látọ́mí bọ́ọ̀bù ó ní nuclear weapon ìyẹn kọ́ ni ìta fi mú wọn lọ́ta ni mo sọ lẹ́ẹ̀kan ní ta ni àwọn Yahud ṣé wọ́n tọ́ síra wọn tì sí tani anabi Musa tatu ni before anabi Musa kani anabi Yakub before anabi Yakub yìí tatu ni Ishaq anabi Ibrahim ayébẹ̀kọ́ ni àwọn tó kù bàbá bàbá wọn nìyẹn kí mùsùlùmí kan jáde ó sọ wípé àwọn tó ń pe Yahudu o àwọn tán sọ yóò ń ṣe bàbá bàbá wọn ni mùsùlùmí tẹ́ni ọba gbà á kó jáde kó wá sọ alkùránì máa kà dábà mùsùlùmí rẹ̀ àbínú alkùránì wà kọ́ ló wà ní ìpọ̀ ìpọ́lá musa ní káwọ́bì yìí ya káwọ́bì òkúrò ní masallá ya alaikum ìṣẹ́ àlàfikún àǹbíyà wàjà alákùn mùlùkàn wà àtàkùn máa lẹ́yìn sí àhádẹ́n nínú àdàmì ṣe ní ọkùnrin yóò wá anábì musa ní ẹ̀yìn èèyàn mi ẹṣẹ́ kí ni ẹran ti ìjẹ̀rọ ọlọ́wọ́ ọba lè yín lórí nígbàtí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣe kí ni tó mú jáde nú yín àǹbìyá àwọn anábì ọlọ́wọ́ wa ja'alakum mùlúkà ó wá ṣe yín ní mùlúkà àwọn àfáà ní tẹ̀síìrì wọ́n ní mùlúkì ọ̀nà méjì ni tàbá ṣe yín ní ọba ọba ó lọ àbíbẹ̀ẹ̀kọ́ anábì ọba tọ́lùt ṣe yàwúdí ni àbíkọ́ ṣe yàwúdí ẹ́ jẹmọ́ ẹ sọ̀rọ̀ tánpẹ̀ ní skọ́ọ̀lù ṣe yàwúdí ni àbíkọ́ ṣe yàwúdí anábì Dawud alẹ́sọ̀lá ṣe yàwúdí ni àbíkọ́ ṣe yàwúdí àwọn tánpẹ̀ yàwúdí ni àwọn àrọ́mọdọ́mọ anábì Yakubu alẹ́sọ̀lá ìkan lára àwọn ọmọ wọn ni wọ́n pè ní kí yahuda wọ́n níbẹ̀ náà ti yọ yahud àwọn afárá mi látara pé kí ni látara gbólóhùn ọlọ́run wa tó ní iná hudna ilẹ̀kì ibẹ̀ ni wọ́n ti yọ yahud bọ̀kínà fẹ́lú ànábì dawud ọba ni suleiman ọba ni dawud àti suleiman bó ni wọ́n ti ṣe ìjọba wọn ṣẹ́dín ọ̀pọ̀lọpọ̀ ń wò yìí ìlú wo ni dawud àti suleiman ti ṣèjọba ẹ́ palestine the same place tó ń pè ní kùtù lónìí tó ń pè ní Jerusalem lónìí tó lè ti rí tó ti wọn yẹn ṣé ti yẹn sìn. so anabi Ibrahim alayhisalatu wasalam tó wọ́n ń ṣe bàbá anabi Ishaq òun gangan fúnra ẹ̀ ní ọmọ ìlú wo yìí ọmọ ìlú tó ń pè ní ọ̀rọ̀ ní Iraq ni òun gangan òun ṣe lárúbáwá nípìnlẹ̀ ṣùgbọ́n ó padà lọ kí ni ó kúrò ní ìlú yẹn ó lọ síbi tí a mọ̀ ní Palestine bákan náà ó tún lọ sí Mẹ́kà tó fi Ismail àti ìyá rẹ̀ síbẹ̀ so ibẹ̀ yẹn anabi Ishaq alayhisalatu wasalam ọbí síbẹ̀ so ó ti gbóhùn náà bímọ délẹ́bù pé kí ni ó padà di nǹkan tí àwọn ọmọ wọn mí ìjọba ń bẹ̀ gbogbo alamọ̀tán gòláyàtì náà kápadà sínú alkùránì wà kọ́tàlà dáúdù jàlúta ibi tí ìjọba ìjẹ́ ọba anábì dáúdù lára abi tó ti bẹ̀rẹ̀ òun níbẹ̀ yẹn ìyàwó bí ó sì yóò sọ fún ipa bàbá bàbá àwọn mi ìwọ tó jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ pé bàbá bàbá rẹ̀ kọ́ ní eléyìí ìlàtà kártà bí àbá ìlà ìṣàràfù kúnnà sọdọ́tà wà láti bí ìsẹ̀mà wọ́làdù bàbá rẹ̀ jẹ́ ànábì ìsáàkì ó jẹ́ ànábì àkóbù kọ́lá ń sọ ìta ń ni pé alẹ́ ti ṣòfò ẹ ti yẹ kúrò níbi ìlànà ọlọ́run ọba ìta ń bẹ́ sọ nìyẹn ṣùgbọ́n ẹ bàbá bàbá mi ànábì ọlọ́run ọba ní ẹ ọba ní nǹkan kan mọ́ra wọn ni ààbẹ́ jiyàn yẹn àkùránì ti jẹ́ kí yẹn gan ṣe kí ni kó yé wa jọmọ́ ẹ jẹ́ ká take note ká mọ orú ìjà tá a fẹ́ akàwọn ọmọ ẹjà ní ìjà tí àwọn tán pè nationalist àwọn tán pè nationalist ìjà tán máa jà ìjà ẹ̀rẹ̀ ní kò ń ṣe ìjà mùsùlùmí ní ìjà nationalism ṣótẹ́lìsì alkaomiya kò ń ṣe ìjà mùsùlùmí tẹ́sí òye so torí náà ta bá farabalẹ̀ ka alkùránì dáadáa àágbọ́ àárín iye sheikh bin hussein ali lára àwọn tí wọ́n kọ́mẹ́ǹtì lórí irú àwọn ọ̀rọ̀ báyìí dáadáa ni. Bàtọ́lọ́wọ́ máa ń sọ fún wọn pé kí ni ó tún rí àrùbọ̀ alìmọ̀kọ̀dátàtà lẹ́tì kátàbà fáhùn lákùn wà látẹ̀rẹ̀tàjọ aláàdùbárìkù fàtàkọ́lìbù. Kàfìrí. Àwọn olóòwò bá ń sọ fún pé ó tún rí àrùbọ̀ alìmọ̀kọ̀dátàtà lẹ́tì kátàbà fáhùn lákùn. Palestine náà ni. Àbí ṣé Nàìjíríà ni Aláàbò Mùkọ́dásà ní tọ́lọ̀ bá sọ, ní àkọ́rán nílé yìí wà. Ṣé kò sí kùsẹ̀ nínú àlẹ́ Rahmatullah àwọn sọ́mbẹ̀ yẹn? Wọ́n ní tán bá ń sọ fún wa pé Ardu Mi'aj, Promise Land àwọn yìí, àá sọ màtọ́lọ̀ bá ní wàhátà láwùlẹ̀ rí na àmànú mínkún wà ámìrù sọ́lì hát láyẹ́sàkìlifán nákùn fil áfíríkà na sáklàfà lẹ́rí na bukablik. ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní òun promise àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá tán lè ṣe dáadáa ipé òun ó fi wọ́n nílẹ̀ lórí rẹ̀ mọ́ ń ṣe pa àwọn tán síwájú wọn ìgbà tó ń kọ́mẹ́ǹtì lórí ibẹ̀ nínú tẹ̀síìrì wọn wọ́n wá sọ wọ́n ní ilẹ̀ ilẹ̀ lárúbáwá kọ́ ilẹ̀ ilẹ̀ yahudi kọ́ ilẹ̀ ilẹ̀ nàṣọ́ra kọ́ ilẹ̀ ọlọ́run ọba ní inna al-arda lillah yurithuha man yasha wal aqibatu lil ibad wal aqibatu lil muttaqin anábì musa àtọ́lọ́sọ ló sọ ọ̀rọ̀ yìí tọ́lọ́run ọba ní kó sọ ọ̀rọ̀ yìí fún àwọn èèyàn rẹ̀ so ọ̀rọ̀ ta ló nílẹ̀ ta ní onílẹ̀ ṣe tó bá ti báwọn jòkó ti yẹn o ti fail o ti sọ̀rọ̀ bí àwọn olóṣèlú o ti sọ̀rọ̀ bí àwọn nationalist ilẹ̀ ilẹ̀ ọlọ́wọ́ ọba ni bẹ́ẹ̀ ni ilẹ̀ ọlọ́wọ́ ọba ní ẹni tó máa ń bẹ́ ń lè rọ́ǹgbà ẹ̀ ní ó jogún ẹ̀ fún yìí ẹni tó máa ń bẹ́ ń lè rọ́ǹgbà ọlọ́wọ́ ọba ní ó jogún ẹ̀ fún so ló fi jẹ́ pé ṣé kùsẹ̀ ní wọ́n sọ bẹ̀yẹn wípé àwọn eh, Yahudi nígbà kan dúró déédéé òun ni gbogbo àwọn ibi tí mo lọ yẹn o òun ni gbogbo àwọn nǹkan tọ́nà ọba sọ fún wọn tó sọ pa àwọn ìyẹn jẹ́ títí wọn so nígbà táwọn ọ̀nà sọ́rọ́ tí wọ́n dúró déédéé mọ́ ó di pé kí ni wọ́n gba wọn kúrò tọ́lá lọ ka ìtàn Bukhtanasar Nebuchadnezzar ọba Babylon bó ṣe kó wọn lẹ́rú tó kó wọn kúrò níbẹ̀ yẹn kálọ́ka àáka Syrian captivity Babylonian captivity àwọn òwò ni àwọn Yahudi náà ló ṣẹlẹ̀ sí kó di pé kí ni táítọ́ọ̀sì ó padà wá gbalẹ̀ yẹn kí ó tó di àsìkò ìjọba Umaru kan wá gba Palestine lọ́wọ́ kíni lọ́wọ́ àwọn Romans àwọn Christians so àti Christians àti Jews eh? àti Muslims gbogbo wa láti lo bẹ̀ yẹn ìgbà kan làwọn Muslim lo bẹ̀ tí wọ́n jẹ́ ìgbàwá nísìnyí àwọn Yahudi wọ́n padà láti fẹ́ gbalẹ̀ yẹn kí wọ́n ní òní jẹ́ kí wọ́n rí gbà òní káwa gangan dúró déédéé ibi tábẹ́ẹ̀sì ń lóyìn ẹ̀ o ṣẹ́lá àwọn kẹrí táwọn olóṣèlú sọ fúra wọn àwọn náà nílẹ̀ àwọn náà nílẹ̀ kan wọ́n tó wájú kó tìyẹn wàláhì òbẹ́ fìyẹ wàláhì òbẹ́ fìyẹ torí pé tàbá gbó tìyẹn yìí kò síbi tẹ́fẹ́ lọ ìlú Egypt tí a pè nílùú mùsùlùmí lónìí tẹ́lẹ̀ àwọn kọ́ọ̀sì náà wà ń bẹ náà wọ́n ń dìde wọ́n ń dìde wọ́n ń sọ pé àwọn làwọn nílẹ̀ àwọn kọ́ọ̀sì ni wọ́n nílẹ̀ yẹn nípìnlẹ̀ ọmọ èlò ni population wọn nísìn àwọn mùsùlùmí wọ bẹ yẹn wọ́n márí àwọn kọ́ọ̀sì míì ó ti pé kí ni wọ́n intermarry Islam dominate ibẹ̀ tẹ́ ẹ bá bọ́ sí Morocco lónìí àwọn bábà àwọn tẹ́pẹ́ náà bábà àwọn bàrábíra àwọn ni wọ́n ní ibẹ̀ mùsùlùmí tó wọ́ bẹ̀ Algeria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá bọ́ sí Sudan lónìí àwọn nubia fún ẹ níbẹ̀ nípìnlẹ̀ ẹbọ́ sílẹ̀ Yorùbá wa yìí Ìlọrin lónìí ṣe máwọn kan dìde bí ọdún mélòó kan sẹ́yìn sánà fẹ́ gbalẹ̀ bàbá àwọn abá ti gbàgbé ní so ń jọun rẹ̀ yín bọ́ta akẹ́sọ fún wọ́n tí tí wọ́n ṣe kí ní so yíṣù pé èèyàn kan bàbá èèyàn kan ló ní ilẹ̀ ọ̀rọ̀ pàǹtí ọ̀rọ̀ yìí ó kẹ́ ń sin ẹgbó déédé tí agbára àti gba ilẹ̀ lọ́wọ́ àwọn kèfèrí bá wà ní àgbà lọ́wọ́ wọn ẹ̀rẹ́gbẹ́ àwọn Jews yẹn wọ́n ní mission ẹ Netanyahu sọ wípé from Nile to Euphrates ó káàbọ̀ ó mùsùlùmí náà ní mission ó tẹ́ nísìn from America títí dé kí ni East of the world ṣe west here, orí náà fẹ́ gbà. Ẹni ká gbó dédé, ẹ ó máa fi àwọn kẹrin dẹ́rùpà wá ayẹ Netanyahu ló ní mission kẹtù. Ló kàn á pẹ̀lú mission tẹ́yìn ò ní mission gẹ́gẹ́ bí Mùsùlùmí ni. Àwọn náà fẹ́ spread yẹ̀ sí yìí náà. Ẹ kàn máa tàn wá pẹ̀lú kíní. Iṣẹ́ àrí kókó tí mò ń sọ ni pé ibẹ̀ yẹn, ibẹ̀ yẹn, má bá wọn sọ pé yẹn kan lónìí rẹ̀ yẹn kan ní onílẹ̀ tó bá ń sọ fáwọn kan náà ní rẹ̀ ìtumọ̀ tó ń sọ ní pé ànábì dàwù tó ṣe ìjọba ń bẹ̀ ó balẹ̀ lọ́wọ́ àwọn ará abẹ̀ ni torí wọn ò kì í ṣe Canaanite kò ń ṣe Kànáánì ṣó tẹ́ nísìn kò ń ṣe Kànáánì kò ń ṣe lára àwọn tí wọ́n sọ pé náà kọ́kọ́ sẹ́tù síbẹ̀ bẹ́ẹ̀ lànábì Sùlẹ̀mánù tó ń ṣọmọ rẹ̀ ò kì í ṣe gbogbo wọn wá tẹ́tù sí wọ́n tẹ́tù sílẹ̀ ní lẹ́gùn pé wọ́n padà wá ṣe kí ni wọ́n padà ń jọba ń bẹ̀ wọ́n padà ní properties ń bẹ̀ kí wọ́n wá sọ fáwọn ànábì ọlọ́run ọba balẹ̀balẹ̀ ni wọ́n ni àbọ̀ gbalẹ̀ àbòsí ibi tí ẹ̀sìn Ìsìláàmù bá ti ní agbára àti gbalẹ̀ tí ò bá gbalẹ̀ wọn lẹ́sẹ̀ òfin ẹ̀sìn nìyẹn torí pé nǹkan tó ní kí ni jàábù ọ̀pọ̀lọpọ̀ wà ẹ jẹ́ ká gbá àárín sókè ẹmọ́ jẹ́ kí nǹkan máa tàn yí pẹ̀lú pé èèyàn kan náà ní ilẹ̀ ilẹ̀ bàbá wọn kankan tó bá sọ yẹ ó jẹ́ ìsìn àwọn tó kọ̀ jẹ́ mú pọ̀ kọ́rà nínú ilẹ̀ ilẹ̀ Yorùbá wa igun àwọn tó kọ̀ jẹ́ mú pọ̀ so ẹni ká gbọ́ àárín yẹn ká gbọ́ yé so ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ní tí mo kọ̀ fẹ́ kílẹ̀ àárín yìí ni so àwọn nǹkan mí náà bẹ̀ tó ṣe pé àwọn tá à ń sọ Amẹ́ríkà tẹ́ ń wò yẹn ni ó tẹ́ ń sin ohun interest jẹ́ ló wà permanent lọ́dọ̀ tí ó kò bẹ́yàn kan ṣọ̀rẹ́ kìíní kan so àwọn náà ni wọ́n ti Saddam Hussein wípé gbalẹ̀ Kuwaiti, gbalẹ̀ Kuwait kọ̀gọ́wí sọ nínú tíra tí mo sọ ẹ̀bí kú jẹ́ apákan náà nínú tíra inú kọ́lẹ̀tọ̀ kùtà méjèèjì àwọn lọ́ni méjèèjì wọ́n sọ bẹ̀ wọ́n ní Amẹ́ríkà ambassador ní Iraq ó tẹ́ ń sin ohun ló ti Saddam Hussein láti gba Kuwait onísọ̀dáhùn bó rẹ̀ pé ṣé any defense pact ṣe ń bẹ láàrin ẹ̀yìn àti Kuwait wípé tí má àtàkì ẹ máa defend ẹ̀ àwọn láwọn ò ní nǹkan tó jọ wọ́n bẹ̀rù ó lè àtàkì ẹ̀ bó ṣe gbó àyẹ̀dùn ẹ̀ láti ẹ̀gbà ó rántí pé Kuwait ilẹ̀ ọ bàbá àwọn ni ìtàn yẹn náà ni ó ẹ ilẹ̀ wa ilẹ̀ kìíní kan ó rántí àbákápára ilẹ̀ ń bẹ ó yẹ̀ṣẹ̀ jagun Iraq àti Iran nìkan ni táwọn ìlú West náà ẹ̀ṣẹ̀ gàtẹ́ so ó wá ṣe kí ni ó wá àtàkì ẹ́ ó àtàkì Kuwait ó àtàkì Kuwait ọ̀ Amẹ́ríkà gbogbo wọn Saudi ó tẹ́tì Saudi náà kó ń bọ̀ á sí Saudi nìkan wá ní pé ẹ kí ló fà á tí wọ́n fi lè gba life forces kí ló pẹ̀ òsánmá fi láyàn ẹ̀ṣẹ̀ ìjà ìjà Afghanistan tẹ́ni òun sọ fún ẹgbẹ́ ẹ̀ẹ́fílẹ̀ àwọn máa pẹ̀lú ẹ̀yìn àwọn yóò pẹ̀ ìwọ̀ kí lórí lọ́wọ́ tó kojú Saddam Hussein irọ́ àápẹ àwọn Amẹ́ríkà kẹkẹ̀kan wá gbà wá lọ́wọ́ àbò sí ẹni yìí àwọn àfáà jòkó ọ̀gbọ́n wípọ́ sínú títù jihadi tí wọ́n sọ ìjòkó táwọn ní fọ́ṣ táwọn àfáà bára wọn ṣe wọ́n ní ibi tí nìjọ́ ti padà lọ níbi ìjòkó yẹn òun náà ni wípé kí àwọn pe Amẹ́ríkà káwọn pe wọlé tó wá wá lé Saddam lọ tán ẹ̀hẹ́n àwọn wà ní kó kúrò nínú kíkú ìjà ọ̀dọ́ ní tí ò bá kúrò gan-an àwọn lọ́wọ́ kọ́kọ́ wà níwájú àwọn tí ó ní kó kúrò wọ́n pa amẹ́ríkà wọlé bàtà amẹ́ríkà wọlé tí wọ́n padà lé sọ̀dáàmù kúrò ń bẹ̀ tán wíkìn sọ̀dáàmù ni ó ká amẹ́ríkà kúrò amẹ́ríkà ò fẹ́ kúrò kí wọ́n pàṣẹ wọn tán permanent interest ti ẹ̀ ni saudi padà ṣe ó kúrò ní ibi military base tí wọ́n gbé sọ́dọ̀ ọ̀tá wọn ìgbà tó kúrò ti Saudi ní wọ́n bọ́ sí kíni ọ̀dọ̀ kọ́tọ̀rù ó gbà wọ́n Ahmed bin tó jẹ́ former prime minister kọ́tọ̀rù ó sọ ní interview tí wọ́n ṣe fídíò ta lè wo ni so ife udeid àwọn làwọn aláyẹ síbẹ̀ náà gbogbo ìdẹ́rùbà ẹ̀rù ń ba gbogbo àwọn ẹgbẹ́ kéèké ìgbà tí kéde yóò wá àtàkì mi láti ta tó ṣe pé mùsùlùmí ẹgbẹ́ mi ló àtàkì mi ní ilẹ̀ lágbára àti kojú ẹ̀ Kémi náà ni máa tréni ara mi ká máa bíúdi kìíní ibi tó ti di pé wọ́n ń pe Amẹ́ríkà kẹkẹmọ́ra wọn tí wọ́n máa tréni àwọn ọmọ àwọn èyí tó fa àwọn military base táà rí láwọn ọ̀dẹ̀ lárúbáwá yẹn ní sí tí ò sí mẹ̀tẹ́lẹ̀. Ẹni tó péré ní Mùsùlùmí gangan ló fẹ́ fi ló fẹ́ fagbára ló fẹ́ fi gbé Mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ jẹ́. Eléyìí ló fà á tí àwọn ẹni náà fi pe àwọn kìíní wa. Ṣùgbọ́n ẹni tẹ́ pé wá ní ó ní mission titi ẹ̀. Ẹ̀yin tẹ́ pé wá ẹ̀yin náà ní mission titi yín ìránì ní òun tẹ́ láti spread ẹ̀ṣọ́ yóò ohun gbogbo àwọn kan tó ṣe ní 2003 tí amẹ́ríkà tó padà lẹ́ẹ̀jì pé Saddam Hussein ní kí ni only weapons of mass destruction kálọ̀ wo dáadáa Saudi ò join ní amẹ́ríkà ó ló kò sí nǹkan tó ní ẹ̀ lé ló lẹ́wọ́n láti lè fi àtàkì Saddam just like in tan sanfi náà so wọ́n padà àtàkì Saddam ìgbà tó parí kaná gbé fún ìránì ni wọ́n gbé control Iraq fún fún àmọye ọdún wọ́n rí wọn ní ọ̀rá mẹ́ta ń kéde nígbà yẹn o àwọn ìwọ́nù burúkú yìí wọ́n pariwo gbà yẹn o Amẹ́ríkà òun ló gbé kí ni lẹ́yìn ìgbà tó lé Sàdámù kúrò ó gbé e lórí kí ni ó gbé ìjọba Iraq ó gbé e láwọn Iran lọ́wọ́ Iran wá ní àwọn oríṣiríṣi àwọn nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí spread káàkiri ìgbà tó di tara spring ìtún bẹ̀rẹ̀ ìtún bá eleven Iran àwọn náà ń kọ̀ ló haṣù ṣáàbí nítorí kéèyàn rí bí gbàtọ́ ìpéyàn wọn sponsor Boko Haram ní ìlú ẹ ká ní ìjọba ìjọba kan níta tó máa sponsor àwọn terrorist group nílùú tí ó máa dàlú láàbù ní Lebanon oní Hezbollah ní Yemen oní Houthi Amadina jáde ń fi ń sọ ipé tílẹ̀ wọn pẹ̀ káwọn àti Amẹ́ríkà jọ ní problem náà ṣe báwọn support wọn nígbà tán yìí lè ọ̀rọ̀ amadínàjá former president Iran lè léyìí tó bá wọn tẹ́kà bọ́ sórí Facebook tán kọ̀kọ̀ púpọ̀ tán ṣe ẹlòmíì ó ti sùn lọ àbí kọ́ ẹgbẹ́ kò mú pa àwọn nǹkan wọ̀nyí ni ó ti ṣe Amẹ́ríkà ń ṣe ní tẹ́ ẹ sọ wípé kò nífẹ̀ẹ́ sí Islamu bẹ́ẹ̀ ni kò ń ṣe ẹni tó ṣe wípé ó fẹ́ ti fẹ́ ní interest ẹ̀ lówó after ṣùgbọ́n ẹni tó ṣe wípé ó ń pa àwọn mùsùlùmí bó ṣe pa wọ́n Syria pa wọ́n ní Lebanon pa wọ́n ní kínní ẹ̀kẹ́ gúgùú ẹni tán pè ní Qasim Suleimani kó ṣe rìsáàtì pẹ̀ wà á rọrùn táwọn ara wọn jẹ́ sọ so ẹni yìí ni bó ṣe ń lọ káàkiri àwọn ọdẹ lábáwọn yẹn ni láti lè fi ẹ̀sàbíṣì tàṣà yúrò síbẹ̀ láti lè fi fún àwọn militias tó jẹ́ ṣíà láti lè fún wọn lágbára so eléyìí kò yẹ ká máa fọ gbogbo àwọn nǹkan wọ̀nyí so Saudi wà aláwọ̀ wọn láti lólẹ̀ wọn ló lólẹ̀ wọn so àwọn ọ̀rọ̀ pọ̀ lórí nǹkan yìí kọ́lọ́wà kó ṣàánú wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت